شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ní ìtumọ̀ tó kọjá. Ṣé tàbí ìlú ààyè which is salary lórí ọlọ nínú ojú ọlọ́pàá ní ọ̀kan tí ó parí ìlera ọlọ́run bá ṣe bá àwọn ọmọ àdúgbò náà àmì ìsàlàyé níwọ̀nba àwọn àtìgbọ́ báwọn èèyàn ti gbọ́ pa àwọn àìsàn náà àti mẹ́ta ìfẹ́ ọlọ́run àti tí àwọn oníbílà láti jẹun àtàwọn tó tẹ̀lé lọ́sọ̀pá ọba tó wá ìfẹ́ràn ọlọ́run àti ọ̀fẹ́ràn àròyé tó lábẹ́ ààrẹ àyè olúwa sí àwọn fúlàfù wa wọlé pé ẹni tí bá ta kó páàdé ọlọ́run ọba láyé jẹun ọ̀rẹ́ yóò tẹ̀síwọ́ta àwọn pé àmì fẹ́ràn ọlọ́run lọ́run sì fẹ́ràn the biggest reward tó wà pẹ̀sẹ̀ ẹ̀ máa fẹ́ ìpè àwọn ènìyàn ó ṣe tó láti tẹ̀síwájú ẹ̀jẹ̀ àwọn ní ó ṣe ta owó yẹn tó láti máa fẹ́ kí ọlọ́run àti ìyá tó ta tó ta tó fẹ́ ọ̀nà ọlọ́run kò sí ṣe tó ta kọ́lọ̀ ní fẹ́ ara yẹn ẹ̀ kó dáadáa tó wá fi kó pé àjẹ́ ọ̀nà ọ̀dọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní ìyẹn tó tó lè ṣe ní sí ìgbẹ̀rẹ̀ báyìí sobrevivir hoy al piano de Poco liso, tobaco, a musulmán, a musulmán, ọ̀nà tí wọ́n ti gbà ní pé àwọn àbájáde tó ṣàlàyé pé báyìí kàkiri fún ọkọ ọ̀nà oṣù kan tó bá ti pẹ̀lú àbúrò àjọ̀dí. Bàbá àwọn ọmọ láàrin tó lọ́wọ́ wọn kọ̀ lọ́wọ́ náà wọ́n wà wọ́n lè wá tàwé ló sá èyí nǹkan tó kó dàgbà ẹni tó bá ń bèrè lágbára ọkàn rẹ̀ tó pápá àpò ní ẹ̀kọ́ kọjá ọlọ́run bá ti sọ ọ̀dẹ̀ lọ́run pa ó kà ó fún wa ní lágbàdo náà bá rí ìlànà àti tó wà ní kíkà wọ ọlọ́run láì ká wo ju ẹ̀ àkókò àìsọ wípé ẹni tó bá fẹ́ ìfún fẹ́ fáńdà fún mọ́ àdéhùn àwọn àgùn ìyá rẹ̀. الأدواء اللهم بإذنك الغيب وقدرتك الخلق أحيي بما علمت الحياة خير لي توفني ما علمت الوفاة خير لي وكفانا بالبيت الواضح قدر الشوق إلى لقائك في جهة وتلك لك النظر إلى وجهك أتوقيت الغوالة وضعك àpò ìdílé lọ àti orí ọ̀pọ̀ ìgbà tó wà wá lọ́rọ̀ tó dáa tó sọ nípa níbi owó bẹ̀rẹ̀ máa rẹ̀ tó rà tó dá tó là pa. Ọlọ́pàá ṣe ń rọrùn tó kà àwọn àǹfààní wọn ṣe fún un. Lónìí, ọlọ́pàá ti sọ pa wọn. Ìmọ̀ ìṣẹ́nà ọlọ́pàá fẹ́ kọ̀ sáàtì. Wọ́n fẹ́ gbá ọmọ wọn náà. Àti ọlọ́run ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقوا وجوه يومئذ بعد nígbà tí a máa ná àwọn ojú kan bẹ̀rẹ̀ pé àwọn àwọn olè ojú báyìí kéèyàn ojú wọn kò fẹ́ẹ́ fẹ́ bá wọn. tó máa bá wọ bá tó kéèyàn ọ̀hún lọ ọlọ́run àwọn kan bẹ̀ ń jọ́nà ojú ẹ̀jẹ̀ rẹ̀ ti tẹ́ǹtà àwọn tó ní bá a sọ̀rọ̀ wọn yóò lè ju ojú wọn rọ lójú wọn ti rọ ni pé kàbónú àyùkọ́ àlàbí ha fà ó dání ó hàn sí kọ́lọ́ àwọn ti máa ń lo gọ́ọ̀nù ní ọkọ̀ á yóò lo gọ́ọ̀nù fún nǹkan tó kò sí màmí tẹ̀fẹ́ akẹ́tẹ̀fẹ́ kó fẹ́ súnmọ́ ìrọ́ ìdílé tó dòdò rẹ̀ ìwà nílò ọlọ́wọ́ tó lọ gọ́ọ̀nù tó ní nǹkan tó dòdò àwọn tó wà tó máa lọ gọ́ọ̀nù nǹkan tó dòdò òun ni nǹkan tó ṣe wípé ìmáàlì ló kọ́ sọ́ra ẹ̀dọ́. ọlọ́run bá ti pàṣẹ pípọ̀ ẹ̀nígbàgbọ́ ẹ̀ńdí nígbà tó bá wá fún mọ́ tó ṣe pé kinní yẹn ó ti fi wá hàn ó ń dò gbogbo lọ hmm? kò tí ṣẹlẹ̀ ó ti fi hàn ó ń dò gbogbo ọlọ́run wà lóòótọ́ nù tó rọ́nù yẹn yóò wà ní ìyà pé wípé ọgbọ̀gbọ́n àwọn ọ̀dọ́gbẹ́ àlẹ́gbẹ́nà yẹ̀dùn lónà ànàmù ìlàkù ìlàkù ọ̀bí ọ̀nàmù ìlẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó lọ́nà ọ̀gbẹ́ àwọn tó ṣe pé ó dá wọn lójú àmọ́ tọ́lá ọ̀sán tó dá lójú ni pé nǹkan àní bìlífù ni wọ́n ti ṣe kó di pé mà rẹ̀ wọ́n kọ́ ní ìmáàlì ẹ̀ ìmáàlì wọn kan wá ní ìtọ́lọ̀ wọn akọ wá sún tí ó ṣẹlẹ̀ torí pé kò tí àmọ́ ó súnmọ́ kó ṣẹlẹ̀ yàtìnà ọlọ́run pẹ̀ tí ó pè náà dọ́là hmm? ọlọ́run sì lọ dọ́là náà gbà mí wọ́n pàtàkì pé kò súnmọ́ bẹ̀rẹ̀ ara tán orúkọ wa ní mẹ́ta a ní gọ́nà mẹ́sàn-án ìjàmbá fẹ́ lò gọ́nà a lè ní ìyìn nǹkan tí ìyàn rò bọ̀ tí kò wà bí ìlú ẹ̀rí kankan àbí ẹ̀rí tó wà bí ìlórí sọ ó yẹ dọ́nà dọ́nà kan ó ní nǹkan téèyàn rò kú súnmọ́ tó jẹ́ yàtọ̀ ẹ̀nù kan àmọ́ tó pé níbi lè kápá ìyẹn ṣe mọ́ lédè ní kí ẹ̀yìn ọmọ wọn fẹ́ sọ̀rọ̀ ètò wa tẹ̀lé wa ni lẹ́ẹ̀rẹ́ sọ̀tà bá ti sọ̀rọ̀ ń kéwú bóyá ń bi ní àdúgbò tó táwọn sọ àrẹ ẹ̀lì ẹ̀lì wọ́n sọ fún wa ní tó tètè pé àrẹ ẹ̀lì ó wà ìgbà kò ṣe àlámọ́gbó àrẹ kéèyàn understand kéèyàn mọ̀ nǹkan ní bó ṣe wà pẹ̀lú kìkì sọ pé báyà ní ìsìn báyìí fóònù ní ìrọ̀bá fóònù ní àwọn ìlú mímọ̀ opposite ìdúrà kò ṣe àlábẹ́ ìlú máa ń lo àrẹ kéèyàn pàṣípò kan lórí bí òṣèré oníjà ìkọ̀wé. Hmm? tọ́ ọ wá kù kan láàrin bí dáradà yàtí ìlú ń bá dé ń pọ̀ tó mọ́ ni a ti máa kàdúrà bẹ̀rẹ̀ nǹkan tó ké ẹ̀rí tó sọ pọ̀ tó báyìí ló ṣe á pè ní abdomen goy torí pé ó sì kù díẹ̀ díẹ̀ ní sáyẹ̀dì kejì ọ̀tọ́ bá ti kan ọ̀rọ̀ àlùmúrò gbọ̀wá rẹ̀ àwọn nǹkan tó ṣe pé nǹkan tá à ń rí tá a fẹ́ áàpù lórí ààyè mọ̀ ju tá à ń rí lọ àwọn àpè gọ́ọ̀nù náà ní ẹ̀yìn rẹ̀ hmm? àpè gọ́ọ̀nù náà ní ẹ̀yìn rẹ̀ ìgbóni kọ̀ọ̀án ìlò gọ́ọ̀nù ní ọ́pọ́sìtì ẹ̀yìn. الله عن طريقي ومن ذلك الشيطان الرجيم قال إن الذين لا يؤمنون بالآخرة لا يسمون الملائكة تسمية الأخرى آخر بدأ قيامه هو مصطفى ملائكة عن كل كبير كبير أما لهم في ذلك من حيث ما لهم من حيث يتبعون إلا الضرر ولما بعد ما فكر وانت إلا الضرر gbọ́dọ̀ dàbí nǹkan táwọn òbí tí kò gbé ìlú lórí ẹ̀rí kan. ẹ gbọ́dọ̀ bá wà lẹ́yìn tó dà kọ̀ọ̀kan lọ́nà yẹn wọ́n bọ́ sí ọkọ̀ títí ẹ̀ gbọ́dọ̀ kan. bọ̀gbọ́dọ̀ kan bẹ tó máa ń wà níta ilẹ̀ yìí lọ́nà mọ́ wà láàrin ẹ̀mà ìjánu ìjánu rẹ̀ ìmọ̀ràn ìmọ̀ràn èèyàn mọ̀ téèyàn bá irú téèyàn bá nílẹ̀ rí tí kò tí ìgbéyàn kúrò náà ní iná gọ́nù tó bá pọ̀ mọ́ ìjánu tí gọ́nù yẹn bá ti wá rọ̀ ẹ́ tẹ́lẹ̀ ó ń súnmọ́ bẹ̀rẹ̀ ẹ̀yàn wọ́n wá fáwọn náà láyé bó la ti mọ̀ pé sábà ti sọ dọ́ọ̀nù kàmẹ́ta máa ń kàwọn ayé dọ́ọ̀nù kàmẹ́ta máa ń kàwọn ìjà ní ìdílé fúlàní máa ń lò ẹ̀dáàpò yìí náà kàwọn ìjà lò ní ìyá tẹ́lifù ní lọ́gọ́nà ọ̀mọ̀ táwọn wà ọmọ bàbá rẹ̀ èyí tó fi kó dọ́ọ̀nù yìí bá àwọn kàwọn ẹ̀yìn wò náà òní rú ọ̀dọ́nà àná òmìnira. الذين يظنون انهم ملاقوا ظنوا كل تعب تعب ايه ولا تعب كم كم ايه يا رسول الله ما صلى الله عليه يا ايها الذين امنوا انت يكون اذا جاءكم المؤمنات مهاجرات او بهم كان الله ما كان ما وان باي فكيرا فامتحنوا ẹ̀sẹ̀yìn ẹ̀sọ̀ díẹ̀ tí wọ́n ti tẹ́ ìtẹ́sùn pé lóòótọ́ mọ̀mìnrin wọn kí ló tẹ̀lé ọ̀rọ̀ Allahu a'lam ọlọ́run ọba ló ní máa sì nípa ní máa yàn ẹ̀gbọ́n sọ̀rọ̀ kọ̀ọ̀kan fi aláwọ̀ ìlera rẹ̀ ó ní ká ní tẹ́sùn wọn ìtumọ̀ ẹ̀ pé kí wọ́n tẹ̀sí wọn èyí tẹ̀sí kọjá àtàkùn bá sọ. nǹkan mi lè wà nù ọkàn àwọn tẹ́lẹ̀ lè rí ọlọ́ni àlọ́wọ́ aláwọ̀ rẹ̀ ní nàbí. àmọ́ kò owó ilé kọ́nà ní kẹsì ìdí ha nìkan pẹ̀lú tó wà lórí fàáyín náà àbí ìwúwo ní ọmọ mi náà. ẹ̀wọ̀n owó sọ̀rọ̀ tẹ ẹ wá mọ̀ wọ́n pé mú mi wọn. a sì mọ̀ lọ́wọ́ padà fún pé nǹkan tí ẹ padà jẹ́ ìbára ìgbà ha. pé ẹ tẹ́sí ìjọba yìí ọlọ́dà lọ́wọ́ alábi ìmá ní ìlà ọlọ́dà ó máa pa ìmá ní wọn olúmọ tó ó láwọn ọ̀rọ̀ fẹ́rẹ̀ nímọ̀ àwọn tó ti tó mọ̀ pẹ̀lú ìwádìí pẹ̀lú pẹ̀lú àwọn àmọ̀rọ̀ àwọn bá rí tó bá wá hàn sí pé máa pé ẹ̀ gbogbo fàyídà ní mùsùlùmí wúwú náà lọ́pẹ́ nísìnyí báyìí sẹ́yìn bá dé tí n bá ah, fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ wíyá abẹ́yá fún mi mo lè gbó kíọ̀n àbí olùgbò wọlé bá olùgbò wọlé ká gbogbo ìṣẹ́ rí nígbà yìí ní ìlágbára ìgbà yìí kó lè jẹ́ mọ̀ láti kì í nù ṣé mà àmọ́ tó ń síbẹ̀ kọ́ lọ nípa yẹn àlè mùsùlùmí náà mọ̀ mí náà dé mà láti tẹ́lẹ̀ ìgbòmọ̀ ìlàjọ̀pá tó bá tẹ bá ti wá mọ̀ wọ́n ní mọ̀ mí ní máa pé àwọn kankan bẹ tó sẹ́kù táàní tòtúmọ̀ pé nípe àlẹ́ ẹlmọ̀ gbọ́dọ̀ ìmọ̀ tó hàn sí wa kọ́dà bó pé nǹkan bí ìbá ń bẹ nínú táàmù tó ìbá lè kó náà ní àbọ̀n yàrá ìfà ìmọ̀lá bàálà àbọ̀n ní kọ́m anahun na mọ́mìnà. tó bá ké nígbà gbá èyí tó hàn ní pé òun náà ní gbogbo táà ń lò ní ìdájọ́ pẹ̀lú ẹ́dídẹ́ǹtì ẹ̀ bá dínú bá pẹ̀lú tó ń hàn bá labalẹ̀ lọ sí ó lè hàn nínú oṣù ètò bóyá ní kádájọ́ dáná ó lè má dìjọ́ àmọ́ àlẹ́ ẹ̀yìn ọ̀dọ́ọ̀yẹ̀ òun náà tá a pè ní àbùdọ́ọ̀yẹ̀ lọ́ba lò tó sẹ́ka tó kọ́ máa tó pé kíkẹ́ kàbá jẹ́ bọ́ọ̀lù ní ọ̀kan jẹ́ kọ́ọ̀tì ní ìdán ní ìtẹ̀lú ẹ̀ ní pé nǹkan tó ṣe ní pé ní àrẹ́mọ́lọ́ ní pé 100% kò sí nǹkan ní kìí ṣe gọ́ọ̀nù tá à wí ni wípé gọ́ọ̀nù ti wá hàn pé gọ́ọ̀nù pa kò fẹ́ dìgbà kan táwọn ọdún bóyá kí nǹkan kan bẹ ní ẹ̀sìn pé nǹkan yìí ò bọ̀dí yóò ṣòwò bọ̀dí yóò dì lára táwọn wí kìí ìdábàá ni wọ́n ń wí gọ́ọ̀nù tá a lè fi wé ìmọ̀ àmọ́ tó ṣe wí pé àwọn kan ń gbé sẹ́kù àmọ́ tó pé mo kà àwọn ọlọ́wọ́ lórí ju ká ákùnrin dalí lọ so sábà sọ pé nìyí pé tàbárọ̀ pàdé sọ yí báyìí náà wọ́n wà yìí ló sọ́nà kéèdè tó máa pé ìdáwà gbọ́ nílẹ̀ ni yóò yà á gbọ́ yé nílẹ̀ pé gẹ́ẹ̀ì ẹ máa yàn pé ìdáwà sọ pé àlẹ́ ẹ̀yìn ní déédéé ìdí àmọ̀ràn and anybody tí ò bá bẹ́ẹ̀ even sáyẹ́ǹsì tá ń pariwo pé wọ́n mọ̀ ń púùpù kan àwọn èèyàn kan ń pàṣẹjù ń bẹ̀ ní tí sáyẹ́ǹsì mọ̀ ń wí ni pé based on the available evidence ní dédé ibi tí ẹ́dẹ́ẹ̀dì máa lónìí yìí dídìdì kò sọ wípé evidence ti tán bọ̀ tó gbọ́ òun tòun o òun ò ní áàpì pẹ̀lú nǹkan tí òun ò rí ẹ́fídẹ́ǹsì fún kódà tó bá wà. bẹ́ẹ̀ dókun ṣe jẹ́ ìdíláìsì náà náà ládájọ́ náà ṣe pé wẹ́ẹ́ ní ìmẹ́nìkan kọ́nà ní èyí rẹ̀ àmọ́ déèdì lórí ẹ́fídẹ́ǹsì tẹ̀ ráìlì lágbájá ló jàre wọ́n fi hàkẹ́kọ̀ọ́ ah, olùgbàdì kejì ló jàre bọ́ ọlọ́run láti sọ́sọ́lá náà sọ àrẹ́bí iná máa dàbẹ́sọ̀ abara ni wọ ìnáwó lẹ́yà sí ọ̀p àwọn tán ní iṣu ní sígáàrì tájọ́ ń fà káwọn máa bá lọ ẹ́ tó máa bá lọ kóńkà lóko máa wá jù bẹ̀rẹ̀ rẹ̀ fọlá allah bá ń bọ́ tó alhánàdì tó já ti di nìbà hmm? àwọn kan bẹ́ẹ̀ ní ọdún mẹ́sẹ̀ ẹnu tí wọ́n mú pẹ̀lú ojú àwọn pẹ̀lú ẹ̀rí wọn jẹ́ ní kéjì lọ kí ni kò tó pẹ̀lú ẹ̀rí jẹ́ bí yóò lábọ́já ló lẹ́jọ́ fàábí aláhùn bí ha ìlẹ́ ha àbí aláhùn bí ha kì í ṣe ọkàn ọkàn ìyẹn wàá dájọ́ fún pẹ̀lú tí èkó jẹ ìwọ tó bá ní kurupẹ́nu rẹ mú mo gbẹ́jọ́ fún ọ tó sọ pé ìwọ kọ́ ló lẹ́jọ́ o iná ló ń gbà o. tó sábà pé ní ìsìnkánná sọ̀rọ̀ náà bá fẹ́ dáńkọ́ ní dá pẹ̀lú nǹkan tó hàn sí i kò sì pé pẹ̀lú àpékọ̀ ń bá mi kọ́ adájọ́ fún àyìnbá tó ń bá dá kó lè mọ ìkọjá tó hàn sí ìyẹn ká ló fi dá ọ a lè sọ wípé hákámá ẹ dèrè ẹ láíláí àtàwọn ìgbé hákámá bè dọ́ọ̀nì ẹ kì í ṣe dọ́ọ̀nù pé ẹni tó jẹ̀rọ fara wí o tó dọ́ọ̀nù méjì ni máa ń fà dọ́ọ̀nù tó tún máa yàpín wa dọ́ọ̀nù tó tún máa jáàlù wa pẹ̀lú ìtọ́lọ̀ bá ti ń ṣe dámù dọ́ọ̀nù zọ́nà tó súnmọ́ jáàmù àbí zọ́nà tó ṣe wípé èèyàn òtẹ̀kan ní bíbí sọ òun náà ni ìyá tó ń wà zọ́nà fa ìnà zọ́nà àkàtàbọ̀tàdé hmm? ẹ sọ́ra fún ìmọ̀ fura bí ìyàn tí ò fi gbé títì hmm? àwọn kan lọ pé àìsàn tiwọn kò ní ẹni sìn tó bá ti tẹ̀lé ìfura tí wọ́n máa gbé wọn yóò di ká máa bíú nìkan lórí ìkàtúrà ẹ̀dí àìsàn ni wọ́n yóò gbádùn láìsí wọn gbogbo nǹkan ni wọ́n máa bẹ̀rù gbogbo nǹkan ni wọ́n máa fún ní tàbí tẹ́sí ọ̀nà pẹ̀lú wọn lọ́pẹ́ máa fara náà yìí hmm? ó wà yìí pé ah, mi lábẹ́já fẹ́ ń so yìí nìyẹn èmi ní pèkínìkù pé wọn àti mo gbọ́ tí wọ́n dákọ̀ mi àìsàn ńláńlá ni kéèyàn mọ́ níjọ kó wọ láti pàtó lè wọ láìpù yẹn ìyẹn ó di sàkíyàtì lọ sí kú téèyàn bá tètè mọ̀ téèyàn bá tètè mọ̀ ó lè pààyàn lẹ ara tí wọ́n ti fún ẹ pé kì í jẹ́ kéèyàn mọ̀ péèyàn fúnra yẹn ní fọ́tò kò rọ́ọ̀pà superstition ni wọ́n fi dé ìgbésí ayé ẹni ìyẹn lè máa ní division pé ó lè ní social media òun nìkan ó pé òun wọ́n lè sọ. irú àwọn nǹkan wọ̀nyí Islam máa fi ń blọ́ọ̀kì. Ṣé ẹ bá gbọ́ pàmò ìfọlọ́lá ọ̀rọ̀ sẹ́yìn? الله في بن عبد الله نهى النبي صلى الله عليه وسلم أن يترك أهلنا أهله الليل النبي هنا بين كينيا كما جاورا عليه كما جاورا قوة لله حديث البخاري حديث مسلم pẹ̀lú àwọn tó ń tẹ̀sán wọn mú àdéhùn tẹ̀wọ́n tí má bùkọ́ ló wá fi ṣe tàbí ìlú tí ara kẹta ìdí ká fi ṣe òun pé kéèyàn má ṣe bẹ́ẹ̀ nítorí wípé yẹ̀tẹ̀jẹ̀ nígbà fi ń sọ̀fẹ́ àbí èèyàn wọ́n náà lókùn tí ẹ̀ ká máa ń kókó sábúrú kan pé òun fẹ́ sọ̀práìsì tó kòrò lòun wọlé tí òun náà. láti fi lè kọ́ ìṣòro kúrò yẹn ó wà lára rédíò tí àmẹ́sìmẹ́ tó bá sáábù sókè lọ́ọ̀dọ̀ kó má wọlé ló. téèyàn bá fẹ́ sọ̀práìsì èèyàn kéèyàn sọ̀práìsì ní ìdílé ìgbà tí ìyá má sọ ara rẹ̀ ló fi gbé ìtura wa lọ tó bá lè sọ ara rẹ̀ gbogbo nǹkan náà ló máa wò. ó lè yí wọ. tó gọ́nà ti ìdábàá àti àgbàbọ̀ ọ̀rọ̀ tó pa ọ́ ní tí mo sì ní máa ṣe tí ìbáṣepọ̀ bá gba róòlù mi ọ̀sìn tó ń sàlàyé tí ìyá bá gba àmọ́ náà irú àwọn ọ̀nà tí mo bá máa di dé báwo kọ́ńdọ́ọ̀tì ẹ̀ ṣe rí ẹ̀ẹ́dá fi hẹ́ẹ̀dì sí ẹ̀ẹ́dá fi hẹ́ẹ̀dì mọ́sálásí ẹ̀ẹ́dá fi hẹ́ẹ̀dì ẹjẹ́ǹtì torí pé ẹjẹ́ǹtì yẹn ó wà ní káàtó wọ̀tẹ̀ ló wà tó kò ń gbọdọ̀ wà bíbélà gbogbo nǹkan náà ló mọ̀ sí àtẹ̀ǹṣà sí gọ́sì àmọ́ náà tó so òun lè máa wà àwọn kan tó ṣe ọ́dínárì ẹ̀ tó bọ́tẹ́ tí wọ́n kó bá ti tó bá gbà àmọ́ náà kankan bí mo tòlé ṣe máa ń lò gbèsè ayé rẹ̀ ní kí ẹ̀rọ gbé gbòòló rẹ̀ mọ́ ìlú nàpẹ́ rẹ̀ ẹ̀rọ dáadáa lọ àwọn hmm, oníkéyàn tó ti láìpẹ́ ó lọ́wọ́ sì wàá gbé tà kéèyàn lọ dáadáa pẹ̀lú àwọn èèyàn káwọn èèyàn wájú àbáyé yòókù yẹn ya wú pẹ̀lú wọn lọ kọ́ wá kó má bàa tó àmọ́ èèyàn máa balances papọ̀. Abdullahi bin Umar sallallahu alaihi wasallam wọ́n ní ó ọ̀rọ̀ ọlọ́run bá mú ọlọ́kàn gan lébi pé bí ìyẹn bá tàbí sọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run bá mú títí ṣe di ẹni ọlọ́run hmm? tí máa ń gbádùn rẹ̀. bí ìyẹn bá sọ fún pé ah, tó bá fi lè rí yàn náà àwọn ẹrú rẹ̀ fọ́nkíọ̀n àwọn ṣe ra tó lọ fún un tẹ́tẹ̀ tó wọ́n á ní torí rẹ̀ àwọn ẹrú rẹ̀ wà lọ́wọ́ dúró bí tí ó kiri wọn sáré kíọ̀n wọ́n fa àkókò tó wọ́n sókè ẹ̀ tó bá ti wá rẹ̀ á máa dá àwọn ilé ìjọba. يوحدهم وأنا إنهم يأدعون وأنا طوالي ها تمام وأنا طوالي رجل يقول لي من من خدعنا بالله إن خدعنا له أنت بقى الله بعد سواء أربع سنين ètò táwọn ń bá oṣù dọ́ọ̀nì wọn ṣàlá àwọn ọmọ ẹ ṣe mọ̀nàkọ̀dá àdájọ́ lá nínú kọ̀dá àdájọ́. onímọ̀sọ̀pẹ́ àlùmọ́mí gẹ́rù kiri algẹ́rù algẹ́rù yẹn tẹ́lẹ̀ tó wà ní ẹ̀sìn tó wà láàyè èyí tó ṣe ẹ̀yìn ìmọ̀ ní ta gbogbo yẹn náà tó mọ̀ fi kò dá àmọ́ experience máa wá kọ́ yẹn nígbà mi sẹ́mu ìyọ́kùnrin fi àjọ bọ̀ by default ìtẹ̀sí yẹn nínú ìwà àwùjọ tó bá wà wà ní mọ̀ wá di ká mẹ́rin ṣe é. tí ká sílé ìkùn tí ká yọ sí ọ̀tọ́ bẹ́ẹ̀ náà fọ́ alẹ́ àgbà tí ká bàbá bàbá lọ àwọn àgbà apá àwọn alùpùpù náà ní jẹ́nu sani ara wọn àgbà wọ́n sì tẹ̀lé àwọn onílù tó wá sáré ṣùgbọ́n wọ́n dàgbà ju àwọn yòókù dàgbà ju ṣe ìjà fáwọn wọ́n dàgbà ju wọ́n dọ́kítọ̀ bàṣẹ́ alẹ́ wọn lọ wọ́n dàgbà ju wọ́n dọ́kítọ̀ máa sáré jẹ́ lé wọn àmọ́ àwọn dáhùn àlè àṣẹ ìyá ni wọ́n kọ́ lọ ní maka kàfọ́ wọ̀já nìkan. bàbá wa dé láìsàn orí àwọn ní ṣẹ́bi bá àwọn ọjà wọn bá ti dà wọ́n ti bá wà ní kò ṣẹ́bi bá àwọn ní kò gbẹ̀jọ́ papọ̀ ní ìrọ̀lẹ́ ṣẹ́bi bá àwọn àwọn ajé wọn fẹ́ ṣẹ́bi bá fẹ́ ṣẹ́bi bá fún nàìjíríà. àwọn fẹ́ẹ́ ní wọ́n bá àwọn tí wọ́n já àwọn kọ̀lẹ́tì wọn táwọn ọ̀dọ́ wọ́n ní àwọn àwọn ọmọ ìlú ọjọ́ wọ́n á yẹ wọ́n ní kọ́jú oúnjẹ kalẹ̀ wọ́n fà á lẹ́kọ́ wa àwọn ọjọ́ láìka ìsìn gbé wọn kalẹ̀ àwọn ikú ọkọ̀ ọ̀pá ẹ̀ mẹ́rin náà. ṣé kí o ti yẹ ẹ lẹ́yìn ẹ̀ lórí nígbà táwọn olóòtú gbọ́dọ̀ ẹ̀kọ́ yá ọ̀rẹ́ tó kú bá yẹ kí o ti rí tó ní ká ti lọ ní kọ́lọ́ ọ̀ma sọ ìlú ìyá ọmọ ilé ìgbà àwọn ojú kan já kiri àmọ́ mo ro sàbónú ayé padà bí i náà pa yóò dá lójú yóò hàn sí wípé nǹkan tá a ṣe pẹ̀lú ẹ̀ nǹkan ńlá ńlá ní ìjábọ̀ ẹ̀ pé tó mójú fún àwọn náà ní pé wọ́n níta àfẹ́lọ́ lè pé sábà pé pákẹ́ ọ̀ a ní ìdájúmọ̀ kíkọ́rù gbà ẹ̀rì dáàbò pé àmúlò yìí ọ̀pọ̀rí káfíń pàtàkùrà pọ̀ ìmú ẹ̀yìn láti di ọ̀rọ̀ lórí ìbàdí ìmọ̀ sí àmúlò kólọ̀ àpapọ̀ ní ìmọ̀ ẹ̀yìn jẹ́ náà wọ́n fi fi kárọ̀ bá fi kárọ̀ bá egun tó gbé ẹ̀yìn tó. tọ̀ sábà wá pé èèyàn sani lágbájá rẹ̀ jẹ́wà tí wọ́n fà kéré rẹ̀ ní tàríkà bẹ́ẹ̀ ni a fà kéré rẹ̀ tó gbé ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ hmm? ẹgbẹ́ nìyẹn ó bẹ́ẹ̀ wọ́n kó náà fà kéré تعليل عند الكريم يزيد الفقير كيف الفقير تعليل ಎಷ್ಟು هاي ತಾಲೀನ هل تلقي كو أعطيك في تقار الظهر تو نا سما تو پہ انکان تین لوگ انکان ہے تمہارے یہاں بات ہے تاکہ یہ موومنٹ ہے torí pípẹ́ ìyẹn sáyẹn ni wọ́n ti wá lọ páńkẹ́ ọ̀ pé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ tó pé sẹ́yìn yẹn bá tán kò lè bọ́ bẹ́ẹ̀ tẹ̀pẹ́tẹ́ yẹn bá tán ìgbó wà lóru òun pẹ̀lú aláàbò àdúgbò á àkọ́bọ̀ òun pàǹkà ìṣẹ̀lẹ̀ ńláńlá tó kàn lẹ́yìn tó ṣẹlẹ̀ sí ọ̀gbọ́n ayé alàbí ńlá àwọn àbúrò ìṣọ̀lẹ̀ ìṣọ̀lẹ̀ pèsè rí níjọ́ tó bá ti ṣe rẹ̀ ní èyí tọ̀rọ̀ ibi káàtó tó bọ́yá ọ̀rọ̀ rẹ̀ ní lẹ́lẹ́sì ìgbà ọ̀pọ̀lọ̀ rẹ̀ ní lẹ́lẹ́sì a ní ìgbà lójú pé tọ́ tó ṣẹlẹ̀ ní pásítọ̀ tó ṣẹlẹ̀ tó. kàlá ibi tètè ní olóòpọ̀lọ̀ ọ̀hún ní gbé òun ti kò rí bẹ́ẹ̀ èyí tètè yín rò pé bóyá kò ní ìdájọ́ kò rí dẹ́. ìlànà bá bá ti tààrọ̀ kí àtàrọ̀ kí ó jẹ́ jámọ̀ sáfùwà. sáfùwà ọmọ ìlú pè ní kóláàbù ewu ọmọ ìgbà ọmọ ẹ̀mọ̀ pé àmà ọ̀ṣẹ́ iye iṣẹ́ ìgbàgbé kólà ìrẹ̀ náà fi wáyé kólà jọ blú kólà jọ ẹ̀ torí pé táyà ìgbésà lẹ́yìn tí wọ́n tún fi kólà lọ́wọ́ tó fi kólà lọ́wọ́ ẹ̀yìn kó ẹ̀rọ táyà ìgbàgbọ́ gbókè kan wá máa pàlàsì kólà gbára gan máa ń bẹ gan lọ́wọ́ tó agbára kólà jọ àtọwáìtà tó bláàkì àtọrẹ́dì sí nǹkan kan wọn bàbá wo ọ̀la ìwà lọ náà bá ti táyà kan bá ti gbòtẹ́ ni àwọn sáńpalẹ̀ owó ní ayé báyìí ṣẹ́ẹ̀sì làwọn mọ́ àbí àti sẹ́ta sẹ́ta ti bá kó nínú ọ̀sọ̀ àwọn máa gbé sábà lò jáde lọ́wọ́ wọ́ kò sẹ́ni ti di táyà ẹ̀sẹ̀ mọ́ títa lọ́ba wọn wá lóko ẹjọ́ nìkan ni wọ́n fi táyà ẹ̀ wọ̀ so kíláàsì ìṣẹ́ẹ̀sì pàṣẹ ìpọ́lá ibi tí ó sùn lé lórí ẹ̀rọ àti wọ́ṣẹ́ sùn ibi tí kólà àtẹ́sì sùn lé lórí eegun yẹn láti fi kólà bọ̀ tó o lára fi tẹ́lẹ̀ tó wà. wọ́n wá pè ní àrùkù pé eegun yìí nínú ọ̀rọ̀ ẹ̀yìn ò rí i pé ẹni tó bá fẹ́ sùn. nínú rẹ̀ níjọ tẹ́lẹ̀ bá kú nígbà ibi tó kù tẹ́lẹ̀ máa fi yìí mímí ẹ̀ tàbí egbò tó mọ̀gbọ̀n ìfẹ́ tó ẹ̀hàn ilẹ̀ ẹ̀lẹ́tẹ́lẹ̀ máa fi yìí mímí ọlọ́run wa ni ọmọ tó tó ń إذا بلغت النفس àbí ìdá bálàgàtì náà tó àṣàrọ̀ nígbà tí ní ní bá ti ń tẹ̀ka bí ibi láti lè rí bọ̀ ẹ́ ó ti gbé ẹgbẹ́ lọ rẹ̀ ọlọ́run bá ní ìsirá ìgbà tó súnmọ́ sí ìlú ọba kú tá a kò lè ṣe lọ́rọ̀ ìgbà tó yẹ pọ̀ pàtàkì láti lọ́pẹ́ tó fẹ́ láti lè ṣe àlùbọ̀ kádà ikú ti súnmọ́ ọlọ́ni ìdàbára ti tààrọ́ kéè nígbà tí lílé tó bá ti dé ibi tí egun wà lé òun lọ́lọ́wọ́ bá náà sọ nígbà tí ń sọ pé tí bẹ́ẹ̀rù bá dé ìbẹ̀rù tọ́lọ́ ń ọkàn tó ṣe pé ìgbà yẹn ọwọ́ tẹ̀lé tẹ̀lé náà pẹ̀lú ẹ̀rú ẹ̀rú bá gbẹ́ńgbé bí yóò ti fi lọ ààrẹ náà ẹ̀ ẹ̀rú lára ń jẹ ọlọ́dún ọ̀pọ̀ tó ní ó nà lè láti kò rẹ̀ ìrùkúrù rẹ̀ ló pa ọ̀rọ̀ tẹ́lẹ̀ máa fún ma ìrùkúrù yọrí ní òkè pa lọ́dún wọ́n ní bàbá kan bàbá bàbá ni wọ́n tọ́ta yìí fún wa níjọ́ náà nígbà náà ní bá lọ sórí hajj níta tẹ̀wọ́n máa ń sọ ẹ̀yà tó bá mi ò tí ì yùsùn plane náà ni ní wọ́n fi ń sọ àwọn kínní gbogbo ẹgbẹ́ tó bá ti gbogbo plane tó fi tọ́ ọ̀fẹ́ lọ kú ni ẹ̀yà àwọn èèyàn táwọn náà wá sí wọn á ń dẹ́rù bà wọ́n sọ pé ah plane kan lẹ́yìn pé ní gbogbo gbàgbọ́ tó bẹ̀rẹ̀ pé kò sígbà tó fún ìtàn ìgbà tó ń dá wọ́n lè ní títẹ̀ ìgbà tó kọjá bí odò ẹlẹ́jẹ̀ odò fìlàwọ́ náà ẹ̀rọ àgbọ̀dọ̀ fìlàwọ́ náà kan ara yìí. máa ní tó bá ti di ibi tó bá ti sọ lẹ́yìn wọ́n ní bá dàtọ̀ àwọn tọ́ ọ̀rẹ́ ìgbà tó tọ́ kó kálukú máa bẹ̀ lọ kálukú máa tọ́ káwọn ọ̀dọ́ ní gbogbo bàbá kan tó ń wà nínú fílì máa ń gbé ọlọ́run wọ́n ṣeré kéré. má ṣe àwàdà káwàdà gbogbo àwọn èkó ṣe ń bẹ náà tó gbà wọ́n lò lọ́mọ ṣeré kéré àwàdà káwàdà wọ́n ní wọ́n máa ní gbà yìí wọ́n á lè àwọn àmì ìlànà ìgbéjà sí lọ. wọ́n lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ó kẹ́lú tó sẹ́rẹ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ yọ wọ́n tọ́lọ̀ mọ́ gbogbo wa náà ló fẹ́ ìjọba pa yóò lò ń sọ lánàá ni Ibẹ̀ ọ̀lànà ni ní kò bí wá sọ lánàá òun sọ lọ́pọ̀. Ó ní àwọn ẹlòmíbẹ̀ tó fi sọ lánàá gbé lọ́tọ́ statement tó sọ yóò dá ṣùgbọ́n ó mẹ́ta mọ́ bọ́ọ̀lọ́ náà ṣe tó ẹwọ̀n tó nílá tó ń ṣe àwọn ọ̀lẹ́ pa àyè rẹ̀ náà tó máa parí àwọn olóògbé lẹ́gbẹ̀ẹ́ ní gbogbo yìí ẹwọ́n tó máa gba nàìjíríà nígbà bá tí wọ́n fi ṣe nípò lábáyà fún nàìjíríà ọjà wíkìlì láti lọ bẹ́ẹ̀ láti wọ́n tó pọ̀ jù náà yìí tó kálá ìjà balakadì kọ̀ọ̀ ibi tàràfù jámù tàràkùwà wàkìlà tó wá débẹ̀ tán táwọn èèyàn wọn pé máa ń rọ ìjà rẹ̀ tó ṣe rúkí àbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ bá ti fẹ́ kú tán tó tẹ́lẹ̀ bá ti fẹ́ lọ tán ní ń kálukú máa lọ́dọ̀ àwọn àdọ́tọ̀ kálẹ̀ ní àwọn àdọ́tọ̀ kálẹ̀ tó tẹ́lẹ̀ ta ni ó ṣe rúkí à ta ni ó bá wa pé nǹkan sí tí ó bá wa fi lẹ́yìn rẹ̀ padà. so rúkìá dandan nípínlẹ̀ kó tó ní báyìí òfin tá lọ Itu un nítorí ní pé ọ̀rọ̀ tí èèyàn sọ àti ìsọ̀kúlù nínú ìṣẹ̀ríà ọtí lágbára náà mọ̀ rúkìá láti ìgbàlódé Yorùbá náà àwọn ó mọ̀ yòókù náà ni ọ̀rọ̀ kan tí èèyàn sọ tó ṣe pé ẹnu tó sọ àwọn kan pé yóò láǹfààní yóò wúlò tó ṣe pé ẹni tó sọ yóò sọ lọ́dọ̀ aláàárẹ̀ tí ó gbé ọwọ́ rẹ̀ nígbà tí báńkì tí báńkì yóò gbé sí àyè ibi tí ẹni tá a fẹ́ kí fún ti ń pèlú pèlú ẹ kó gbé tara láàárẹ̀ àti kó gbé sórí ẹ̀ àbí yóò kọ́ síbi kan síbi pípa kó gbé sí lọ́rùn ẹ tó dúkìá ó máa ń ṣe pẹ̀lú nǹkan kíkè àbí nǹkan kíkọ. So, torí pé ó ń ṣe pẹ̀lú nǹkan kíkè àti nǹkan kíkọ òun ni àwọn tó wà pé ńgbà míì òun wá fún àwọn nǹkan ní ìpínlẹ̀ yìí ni ò ní gbọ́yé síbẹ̀ ó lè mí ní ọkọ̀ àwọn ọkọ̀ ó lè mí ní kàmí. tọ nípìnlẹ̀ lábọ́wá máa ti ń dẹrù pé wọ́n máa fi ń wà láì wọ́n máa fi ń wọ ẹni tí nǹkan kan jẹ wọ́n máa fi ń wọ ẹni tí wọ́n tà bí òun lẹ́yìn rí wí àníta ló sẹ́yìn tó kiri àtàlẹ́ ìlú àbá nígbà tó sọ ìlú kápá kíá tẹ̀lé tí yóò pẹ̀lẹ́ bí mi á wọ̀ wọ́n àdúrọ̀ kàá.

ara ah, àgbà tó gáìdì àbúta ìkòkèrè sílẹ̀ òní pé áyà méjì ló sọ ti pàtó áyà méjì ló sọ ti pàtó méjì méjì ni wọ́n máa ń lò láti fi ṣe òkú bẹ́ẹ̀ máa wò ó sí à láti náà kọ́ اللهم إنا أعوذ بك من شر ما أجد وهو أعرف أنت أعوذ بك لو قدرت بك من شر ما أجد وهو أعرف أنت bẹ́ẹ̀ bá tó wo ọ̀rọ̀ tí máa ń sàtọ́ta ẹ́ bìsáwò sàmàwátú àjò ẹjọ́ tó sàtọ́rọ́ kọ́ yí dàbí lò ájú àbí ìgbìmọ̀ lórí ẹ̀ pé níjọ́ wo lánàá tí o tó mọ̀ wọ́n àti kọ́ iṣẹ́ òní kan ní ìdá òní afẹ́fẹ́ ìjọ ní ìlú àgbọ̀nà tí wọ́n wà àkàrò ìdáre ká sí ọ̀tọ̀ oṣù pẹ̀lú òní ìlú náà tó wọ́lá àárá bàtà òṣèlú tóbi náà rí pé sọ́tù fàájì àtàkì ìlú náà yàrá ìlú ó lè tó nǹkan ti ké obìnrin ló jẹ́ ṣùgbọ́n ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ní ìkan wà padà nípa àpapọ̀ wọn àwọn ìrírí máa ń kọ́ nípa àpò yorùbá náà ní ìṣe tó bọ̀tẹ́ ìjọba ti wò ó kí ló ṣẹlẹ̀ ní kí pé ó ní ṣe pẹ̀lú ní pẹ̀lú ẹ̀dá àgbà ẹ̀dá kéèkà ó padà wá já papọ̀ mọ́ sílẹ̀ ogun tó já papọ̀ mọ́ sílù ìwòsàn ẹ̀gbọ́n mi nǹkan tí kéènì nípa ẹ̀rù ó já papọ̀ mọ́ sílù ó já papọ̀ mọ́ sílù ṣẹ̀gbọ́n mi tọ̀ ó já papọ̀ mọ́ méjì kọ́ o torí ó já papọ̀ mọ́ sílù tó jẹ́ idán ibẹ̀ ló ti wù ú pé àwọn kan níbi táwọn èèyàn ń ké tá àgbọ̀n tán yé. tọ̀ bẹ́ẹ̀ bá wo ojú tó jábọ̀ pọ̀ mọ́tẹ́lì ọmọbìnrin sọ yìí èèyàn ó fẹ́ fi orúkíà sí báàbù tàdáwì ìwáwó kan tàbá ti gbé sílẹ̀ láti kọ́ o ádá ni ó jẹ́ sẹ́ǹgbọ́n mi tẹ́lẹ̀ ti nẹ́pẹ́lẹ̀ orúkíà nǹkan tá à ń ké ta fẹ́ tàbí òyìnbó àbí tàbá ti rẹ́sílẹ̀ but along the line ó wá já papọ̀ mọ́ nǹkan méjì fẹ́gàn ìdán tó ń jẹ́ haram èyí tó jẹ́ kókó tébù tó ń jẹ́ mọ̀bá tọ̀ orígbó já papọ̀ mọ́ sẹ́yẹ̀rò ó ti fi bá àwọn nǹkan lórí àkùwálò gẹ́rìmọ̀ bùmà àwọn gbólóhùn kan àtàwọn àṣàkà tá àgbóyé bí wọ́n ti ń ká báyìí ní ìwé kí ni ìpẹ́ tó ń kó já wọ́n ti ń bo ó láǹfààní tí nǹkan bá jẹ́ tìbù òun máa ní ṣe pẹ̀lú experience pé àwọn èèyàn ti lo kiri yìí over the year ó ń ṣiṣẹ́ tọ̀ tá a bá fojú wo pé tìbù ló bá papọ̀ mọ́ yóò bọ̀ sí mi bá mi tàdáwí ìwọ ìwà ìtàn ìwógún tó bá bọ́ sí ẹ̀kọ́ áádà ni tó bá jẹ́ áádà sí implication implication rẹ̀ pé a ní ìdí pé tọ́lọ́hún sọ tánàbí sọ ìdá nílànà tí kò takò tọ́lọ́wọ̀n àtànábì sọ ṣẹgbọ́n yé tọ́ sábàbù jẹ́ àdìmù tẹ́rù tó jẹ́ ẹjọ́ tó ń jẹ́ haram a sọ pé no ò lè tẹ́ rárá dìgbà tí a fi mọ̀ pé tọ́lọ́n òun lẹ́rí mọ́sálà yìí pé ọ̀nà táà tó ń fáwọn táà jọrọ pé àbáwọn yàbí táà tó mú àwọn èèyàn sàn ìbò ni ó bọ́ sí nínú méjèèjì òun ni íṣù tẹ́gbọ́ táwọn àfáà máa ń sàlàyé àti táwọn àfáà máa ń fà lára ara wọn tó sọ pé ah, a ẹgbọ́ wọn sábà fẹ́ ké sí níyì káwá wá sí bírù méje tẹ́gbọ́ láwọn bá ẹ̀rí wo lọ́kọ̀ méje ẹni tí nǹkan fẹ́ẹ́ ìwọ́n dákọ méje òun wojú fíjírù wò pé bábùlù ìbàdá àti ní ọ̀bọ̀ sí lọ́dọ̀ ìbábùlù ìbàdá àti ń kọ́ wà lásìkò fi hàn àlùmọ́nì tó ṣe ìbàdà ní gbọ́dọ̀ fún mi lẹ́nu everything tó wà nílẹ̀ tó ẹni tó bá gba àmì sípò ló bọ́ sí òun sọ fún òun kò ní tó ẹ pé méje náà bá láwọn èèyàn péèjì èwo la rò kó kọ̀rẹ́ ẹnìbọ̀ tó bá kà níjọ kìtàbù tàbí ìjọba ọ̀rọ̀ àbí mùnásábà ọlọ́run bá kó kẹ́ sàmọ́hátì mọ́sí المملكة الشيخ عبد العزيز آل الشيخ رحمه الله رحمة واسعة وكانه كفاية جنته وأحقه بالصالحين اللهم صل على عبدنا اللهم بشره yóò sì mójú tó kàkà sílẹ̀ yóò sì mú thousand naira. náà nínú méjèèjì ìwòlá ọ̀tọ̀ fún káka rúkìá system àbí káka system náà tẹ́rí tẹ́ bá wo sídìrù lẹ́bàá tẹ̀hẹ̀ kìtàbù tọ̀hìn ìjọ tàbí sáré kìtàbù tọ̀hìn ìfọ́tìmọ̀jì àbí tó ẹ̀yọ́ ìgbésẹ̀ àti bá ń sọ̀rọ̀ olófíà àbí náà sọ̀rọ̀ pápò sẹ́yìn wọ́n á sọ bẹ́ẹ̀ yìí lókè gẹ́gẹ́ bá ti gbà wá pé àwa mú sídúró sídúró méje àwa gùn àbá gùn bá ó wúlò bẹ́ẹ̀ tí téèrò bá mú iye ẹni wọn fún ọ̀tá àpò láti ọ̀tá tẹ fọ́ bẹ́ẹ̀. wọ́n nígbà à ń gbọ́dọ̀ bá tẹ̀lé ẹ̀ṣẹ́ Hamid Al-Faqi ṣé Hamid Al-Faqi ara àwọn afáyé yìí ti yàn ọ̀tá wọn náà sún náà wọn afáfáwọ́ sábà ní ọṣẹ́ àmọ́tí ṣáàkẹrù àmọ́tí kòkèrè rọ̀bátí àfẹ́fẹ́ àtàwọn báyìí àwọn ní gbogbo àwọn tíra ẹ̀sùn tó yẹ ní kọ́ ìbùrà náà ọ̀gbá gbogbo mọ̀rọ̀ nígbà tí wọ́n kọ́ tẹ̀lé àwọn ọmọ ṣe tààlékù lé lórí àwọn wá ṣe tààlékù lórí ọ̀rọ̀ pé káwá sí ìlú ìrèlè wọ́n wá ní à ah, eléyìí ò níbi nǹkan ìbádà wọ̀lì ìbádà tó tọ̀kì fìyà lò bọ́rọ̀ tí wọ́n ẹ̀rú dápadà dá kọ̀ǹpútà rẹ̀ tẹ́lẹ̀ tó bá ti kàn ọ̀rọ̀ rúkìá ọ̀rọ̀ sí èèyàn ti ń béèrè wípé kílẹ̀ yẹ kí ni tó takò tó pé tíìbù ni rúkìá kẹ̀kan sì sí ju kó fi ti fẹ́ rọ̀ ìta kan máa ṣe ní wípé ṣéèkì ti fẹ́ bó láti mọ̀ pé pọ́ǹtì ìlú rẹ̀ hmm? bó láti pé pọ́ǹtì ìlú kọ̀ rẹ̀ àdìsí méjì. wọ́n wá bá nàbí sọ̀lá ọ̀sọ̀lá wọ́n sọ bá nàbí sọ̀lá pé láti ìjà ìlú àwọn láwọn awúkọ̀ àwọn kan táwọn máa ń kí táwọn máa ń wà wọ̀nyẹn ṣé àwọn sì lè máa ṣe ànábi ńlá bá sàbẹ̀ rúkọ̀ màá lẹ́nu yẹ kún ṣe ìmọ̀ lẹ́kọ̀ọ́ fi ṣe kò sí láì ní pẹ̀lú rúkọ̀ gbogbo àwọn nǹkan tẹ̀ ń ké tẹ̀ ń ṣe wáyé náà tí ò bá ti fi ṣe kù mẹ́ta tẹ́bá wọ́ọ̀dù lábáàkà ní áfúrù èyí tẹ́ yọkó ní máa lábíà kò ṣe kan yíyọkó ní bìkọ́ àwọn nǹkan tẹ́ fíjà ìlú yà ànẹ́bì kọ́ ló kọ́ wọn yes ànẹ́bì kọ́ ló kọ́ wọn àtẹ́bá ti fọwọ́ jẹ́ta òkú ibi ànẹ́bì ni ó sọ ní ta òkú ibi ìgbà jẹ́ta òkú ibi ni pé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọ̀dọ̀ ànẹ́bì ló ti wá ó gbọ́dọ̀ fi kún gbọ́dọ̀ nígbà tó bá nínú káfá àwọn náà ní irú tí àtàwọn ní já ìlú ya ìtànà bí ìwé bẹ́ẹ̀ ni pé tí ò bá bàtí ṣíṣírí fún bẹ́ẹ̀ o ẹni máa ṣe ó ń gbé áṣírù rẹ̀ wọ́n gbé ádà ọ̀kan. ìkéyìí ó ní pé àdéhùn máa mọ̀ pé wọn ọba àwọn kan bẹ lásìkò ànárí wọn pé wọn ní alu amu àwọn ni wọn ní rúkìá ẹni tí àti kìí bá gbà ẹ̀ta kìí bá sáyẹ̀ báyìí àwọn ni wọ́n bá ẹmú wa wọ́n ti ní ìkàtọ́ òkè àmẹ́dìkọ́ ló kọ́ wọn ó ti láwọn fámílì kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ àkékè wá fún ẹnìkan níjókòó tàmẹ́lì sọ̀lá sọ̀lá ẹnì wá jẹ́ òwúrọ̀ àárín wa ní mọ̀ ní sàtọ́ àmì kún àyíyá ń fa àkọ́ òun ní gbogbo ìgbẹ̀lẹ̀ bá ìfẹ̀ tó bá lágbára bá ní àǹfààní fún ọmọ ìyá rẹ̀ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ tí ìdílé òbí lọ kó ti rẹ̀. ẹ̀sìn ọ̀nà ní sàkọ́ àrùn ànábì kọ́ ló kọ́ ẹ̀mí. sòtó ní ìṣẹ́ká bá tó ń sọ̀rọ̀ orúkílẹ̀ àbí ìdáta fi ṣe ìwòsàn ẹ má yà á gbé káyé sí báàbù ìbàdá ìkáwáṣe tàbí kálé lójú àwọn ìlérò èèyàn tó bá rẹ̀ ó lè sọ pé ẹnu àwọn àyà ìdáàbò máa ń ká àwọn nìkan náà ní lọ. báàbù kàdáwí báàbù kábúgbù sí nǹkan tí ń ṣe wá ní tá a ní ìdí bẹ́ẹ̀ pé ó má lè ta àwọn ọmọ ní kò fẹ́ràn ṣe kìí ni ẹ̀rí sọ pé kàdé kìí nǹkan méjì nǹkan là ń fà àtẹ́lù wọ̀tẹ́lù àtẹ́lù wọ̀tẹ́lù nǹkan méjì ti ń fà ní. tẹ́yà bá wo tẹ́lù èyí ò lè gba náà kò ní ìdí ẹ̀yí kan kan ní pé tó ti jẹ́ lọ sí ìbátan ti hàwọ́. tẹ́yà bá wo tẹ́lù wà á bá a nǹkan méjì lọ́pàá kan sórí bẹ́ẹ̀ tí ìdílé ìsàlẹ̀ lọ́pàá kan lẹ́bi bá wà bá àti bí ìfòbí mọ́jẹ̀ mẹ́ta fún nǹkan tó bá jẹ́ ló kí àti ìbánisọ̀tẹ̀ náà ló pé àkọ́kọ́ òní kó jẹ́ pẹ̀lú ìlú lábá wọ́n ń sọ ilé ìfẹ́ tó ṣe lábá lọ́wọ́ lókè ẹ̀gbọ́n wọ́n ń sọ ilé tó ṣe àdéhùn ni wọ́n ń tú nàbí sọ̀rọ̀ àwọn kan sì tún náà bọ̀ lábá náà àwọn náà èyí tó tẹ̀lé ilé kó jẹ́ àyẹ̀kú náà àǹtàkùnà ló bá ní mọ̀gbọ́mọ̀ bí àtàwọn mọ̀gbọ́mọ̀ ó bá nílé lábá wọn sọ ọ̀pọ̀ pé àwọn ọ̀gá tá àgbọ̀ yé ti bá dé tàbí pé pé bá àdìmọ̀ jùmọ̀ wé bá ti pé ìyá àdó òdòdó ga àbí nígbà tí wọn ká ìgbọ́n kékeré lọ́wọ́ tó ta yóò bá lè nínú àwọn oníyì yóò bá ìfọ́ bí yóò bá ti wúwo lélé ọ̀dẹ àá kó tó ti ṣe táwọn tán bá méjì yẹn tí wọ́n wọ ìgbà èyí ló kọ̀ lé ìwà kó wọn wà fún jẹ́ pé ó fẹ́ máa ṣàpọ̀ kàn ní kàtàkùn kọ́ náà wà lọ́wọ́ ẹ bá tó wọlé ẹ̀rọ ẹ̀dá yìí wọ́n fi ń ṣe wọ́n fi búlọ́ọ̀kù sẹ́yìn ọ̀hún pàṣẹ. but ní pínlẹ̀ tébù ìdílé àgbàpẹ́ ní pínlẹ̀ tébù ti áyà táǹkà yìí ó ń sọ pé tó fẹ́ fún wa sí làwọn rọ ta ni ó ṣòro kí àtẹ̀yìn yìí tó gbà mí tó ń gbé tébù ọwọ́ àkùnjó pẹ̀lú níbi tí ó pè yẹn ní sọ́nẹ́mù ní ṣẹ́kù ìlú wa tí ọba ti wá sí pé yẹn wá ń pè nǹkan kan pé èèyàn kàn fẹ́ ṣe wò sàn ní ẹ̀gbọ́n mi ní tó yẹ ká gbé sí ni pé ní tá a ti gba fẹ́ǹsì ìta gba paracetamol ànábì kọ́ ló ẹ̀kọ́ mẹ́rin paracetamol níta bá di paracetamol náà ní kẹ́jú nígbà tẹ́ẹ̀ àtẹ̀síwẹ́ǹsì ìjọba wa wípé á ah, wọ́n máa ń lo ìlú ìwọ́sùn ìṣe. ilé dókítà bá sọ pé tébúlẹ̀tì méjì kí wọ́n bá àádọ́ aládàá aládàá yẹn ó lẹ́nu ìbéèrè yìí. sọ pé ilé ìwé fún dókítà ilé tó ń fi fẹ́lẹ́wé á kí dókítà yìí náà kì í jẹ́ àyà kó àrùn nígbà nígbà. sọ pé lẹ́nu tó sàbí àbá abẹ́ fọ́n ṣe léwé ìwọ́n àgbà náà ọdún lápọ̀ méje o. a ní sọ ní bíjìrù sára sí ìgbóni ní fífìlù ìlú wa so tó bá ti méje náà bá láwọn èèyàn tó sí ọlájọ ìbá ń lò títí ti ṣẹ́ ó ní ìgbọ́n bá agbọ́dọ̀ ọmọ òwúrọ̀ tó fún ọmọ bíi nọ́mbà ìgbà wọn nọ́mbà ni wà ń bẹ ó lè jẹ́ mẹ́ta ó jẹ́ méjì ó jẹ́ mẹ́ta ẹ̀hìn at any time tá a bá fẹ́ gbọ́ ọ̀nà ló fi ṣe ìwòsàn yìí ká kọ́kọ́ máa gbọ́ yé ní pínlẹ̀ pẹ̀lú tèbù ẹ̀ dìgbà tá a fi rí tẹ́yẹ̀ àti ṣẹ́kù tá a bá gbọ́ yé báyìí á lè gbàǹfààní tó pọ̀ nǹkan ọ̀nà táwọn èèyàn fi ń ṣe ìwòsàn fúnra wọn nílùú wa rádàdà rádàdà bẹ́ẹ̀ àtẹwé àtẹgbò àti gbogbo ẹ̀mí náà kan náà bá fi wá wọ ìwé léde fọ́ọ̀tì tó bá dàgbà kájà pé ṣéṣe tó sàkàn náà fẹ́ àfi ìdí ìlú fọ́ọ̀tì tí o bá ti di mọ́tò bá bọ̀ wáyé fọ́ọ̀tì fọ́ọ̀tì làwọn èèyàn ń lò títí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣíṣiṣẹ́ láwà ṣírùkù bẹ̀ sínú bẹ̀ abẹ́ yọkù àmọ́ kìí ṣe ká bá afíká fún agbé sí báàbù bídá báàbù bídá ni a gbé ìdílé àfihàn bídá lè lọ bí yá nígbà nọ́mbà táìmù kẹrùn pẹ̀lú ìpínlẹ̀ bí mẹ́sìn ti ń bọ̀ wá tí sínkù náà ti ń bọ̀ wá tírúsì àti ń bọ̀ wá èsì ń kó kọfọ̀ ní máa ń fẹ́ ṣe mẹ́tẹ̀ẹ̀ta ti wù ẹbí tó bá wọn. ẹni tó ti pé òun òun bàbá aláwo tó fi iṣẹ́ ìkẹ̀lú kó òun ṣe òun náà ló tún lè wé ní ọ̀rọ̀ òun tó dẹ́kù tẹ́wọ́ tó gbé jẹ́ ìgbà pọ̀lú ìṣòwò wọ́n máa òun náà fẹ́ sọ àkújẹ ní yóò á tẹ̀sí ní kan jí ewé yẹn ẹ̀ torí kó fẹ́ pèpè sí ọ̀gá tiẹ̀ náà pẹ̀sùn àti ọ̀nà ọ̀rọ̀ ìjáwé ìtàkùn mọ́gbà tẹ́ mọ́ lọ́wọ́ ẹ́ dọ́tọ̀ náà mọ́ ń ṣe dọ́tọ̀ mọ̀ bá fámásì kì dání fámásì mọ̀ bá dọ́tọ̀ dání pé lọ́lọ́lọ́lọ́lọ́ iṣẹ́ fámásì iṣẹ́ dọ́tọ̀ ní kó diagnose fámásì iṣẹ́ dọ́tọ̀ ní kó fámásì iṣẹ́ dọ́tọ̀ kó diagnose àwọn ọ̀sìn láàmú prescribe ẹ́ ìwọ́n náà tí wọ́n fi kojú mo fún ọ ní mo rẹ́kọ̀mẹ́ndì mi kí ní fún ọ ní ẹ̀kọ́ sọ̀rọ̀ bí rẹ́kọ̀mẹ́ndì fún àìjọ mi nítorí pé ó láwọn indication ó ní contraindication ó láwọn tí nǹkan bá tí wọ́n bá ló ń pọ̀ lé lọ sọ̀rọ̀ àti dókítà mi jẹ́ dókítà náà ṣùgbọ́n orúkíà nígbà tá a máa fi béèrè ká má mú báàbù pé gbogbo nǹkan táwọn èèyàn fi ṣe orúkíà ó gbọdọ̀ ní tẹ̀lé nǹkan àmọ́ bẹ́ẹ̀ kí ló tako ni torí báàbò tébù wàtàdáwì nípìnlẹ̀ ẹ́ rárá dà báàbò gbéda ìlú ẹ́ bí wàṣírké àbí ìdábẹ̀fẹ̀ pẹ̀lú àdíyèsí pé lábàtàbí rúkọ̀ màá lábẹ́ ẹ̀kún ṣe máa ó fi hàn pé nípìnlẹ̀ àwọn ènìyàn náà fẹ́ kà máa gẹ́gẹ́ yorùbá tó táwọn náà bá wà mọ̀ sẹ́ni kan náà bá àti tó bá sáyẹn jẹ́ o ìgbọ́n bá kò gbọdọ̀ sí pé kọ́pẹ́ kan ní àtọ̀tọ̀ lọ́wọ́ bá ní. gbólóhùn tí ó sì sọ ń kọ́ pẹ́pẹ́ tó bá gbé ìyè ni lórí ìbọn kàtí mi máa sọ pé àbọ̀ ah, ṣé kìí ṣe pé gbogbo ní láti ṣiṣẹ́ ṣé kò gbogbo nǹkan mi ṣé kò gbogbo nǹkan mi ọlọ́run ọba lè fi ọ̀rọ̀ kọ́dà ní àwọn àgbẹ̀dìta ó ní òun lè pe ooru kíní kan jáde pé ó kọ rẹ̀ tí ò fi ṣírùkú ń bẹ́ o ẹ̀ńtá sì trọ́ọ̀tì náà lórí sọ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àǹtí ní ìbá wa àwọn táwọn yẹn bá fi mọ̀ ara sáré ìgbésẹ̀ náà sọ fi mọ̀ ní pápá àmì fún àyẹ̀ fún àkọ́rù ìfọ̀jà pa ó ti láwọn fámìlì tí wọ́n mọ̀ láti ọ̀la gba wa ṣùgbọ́n náà wọ́n ti fi lọ. àwa náà táwọn fẹ́ gbẹ́sìn wáyé kì ṣe pé ká sọ gbogbo báàbò rókọ́ lèdí lágbára torí pé nígbà tí wọn bá ń ṣe láti ìyá ìlú ìyá ìdí ṣe mùsùlùmí tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí mọ́jẹ̀mọ́ náà fi bẹ̀rẹ̀ tí ó bá jẹ́ ní ìlànbáwá kó jẹ́ lárúbáwá tágbò yìí tí ó bá jẹ́ ìlànbáwá kó jẹ́ ní ìpáwá dẹ àwọn gbọ́dọ̀ dákun bẹ̀rẹ̀ ẹgbọ̀dọ̀ kò lọ́mọ yàtọ̀ tọ́lọ̀ àmọ́ kó wá lọ pé ah, níbọ̀ tó wá jọ ọ̀fọ̀ wọ́n lu ọ̀fọ̀ fúnra ara rẹ̀ tó ẹgbẹ́ ìtàtà bá ń ké fáì kàn ní káàkiri wọn kàmí ilé ìbá ọ̀fọ̀ yìí ká fẹ́ nǹkan ní àtọ̀tọ̀lọ̀ àwọn ọ̀sẹ̀ fún nǹkan tábà pé fún nǹkan náà pé àtọ́nfẹ́ kúrò kí nìkan jáde ní nǹkan jáde tí ò bá tà sí ṣírí fún mẹ́tí òsì pérú tí òsì ti jáde pé bí jẹ́ pé jáde bẹ́ẹ̀ ṣiṣẹ́ ara làbá tàbí ọ̀rọ̀ kan máa ń ṣiṣẹ́ tó ká lóde ọ̀rọ̀ yẹ kọ́lọ̀kọ̀ kan lágbo yẹ. so now lẹ́yìn ìgbà tí àtiwá mi lè tán làmì ìsọ̀lá ọ̀sẹ̀ lọ pẹ̀lú àyà tó á ní ìdí ṣùgbọ́n mi so náà alùmọ̀kùrọ̀ àwọn ọ̀nà tàbí ìwòsàn tó wà náà ìtàgbọ̀ tó ná òun ló ga jù lẹ́sìn tó ń pè yàtọ̀ pé òun kàn ní ìwòsàn kọ́ ò yóò tún lé ṣe tán yóò tún ṣiṣẹ́ fọ́kàn ṣùgbọ́n mi ọ̀pọ̀ ní pé ìyẹn ní ìwòsàn ọ̀pọ̀ ní pé ìmáàlì ọkàn ó tún gba ìwòsàn ọ̀rọ̀ àyà tuntun tí kò sí ogun rẹ̀ òun náà ara àwòsàn rẹ̀ lára rẹ̀ náà ni èyí tá à ń pè ní orthodox medicine gbogbo ẹ̀ pátápátá papọ̀ náà ni prophetic medicine ẹ̀gbọ́n gbogbo ẹ̀ pátápátá ni islamic medicine kéèké ìtọ́jọ́ prophetic medicine nìkan ni abájú sọ̀dá olùsọ́kọ́ ẹni ìwòsàn tó bá ti pé ìsìlámù bá ti ta ara islamic medicine imam shafi ti sọ imam shafi sọ pé nígbà tí ń sọ̀rọ̀ pàṣípò imam shafi pé á ah, àwa mùsùlùmí mùsùlùmí ta kó rẹ̀ nítorí kápẹ́kọ̀ àtòjú ayé o àwọn tó ń kó da ọ̀ká da lẹ́yìn imam shafi kú ní two oh four tọ́lá àkọ́ hmm? olùdókòó yẹ̀ láyé tó ń gbé wọn bí wọn fi náà sáré lọ́yàwó tó ló padà ẹ̀ tí ẹ̀wà mùsùlùmí tá a bá pín mọ̀ sí ìpín mẹ́ta wọ́n sì wé ìwà tọ́lù wọ́n sì pàdé wọ́n sì ìgbọ́ rẹ̀ wọ́n sì kákún tébùkù ni wọ́n ṣáfẹ́ ń pè ní nísìlẹ̀ ìwé tó kù ó ní lọ́yàwó wọn ra aláàrẹ̀ wọ́n wá kàlú ilẹ̀ ìyàwó ìwà nàfà wọ́n sì fi ẹ̀ bá àwọn ìgbà àti ìfẹ́ wọ́n fi ilé fáwọn tí wọ́n ti gbà. àwọn nǹkan tó bá ti jẹ́ pé nǹkan tó sábà ń pèpè sí sábàkẹ́ta ti polówó tàbí àrùn ìdíje fún wà ọ̀sán jẹjẹ. àṣàlù ìpàkẹ́ ìpàkẹ́ lọ ṣùgbọ́n kò ń tẹ ọmọdé ọmọdé ìpè. níjọ́ ta ti bẹ̀rẹ̀ káàdé ń pẹ́ ní wàhálà sí. bẹ́ẹ̀ tó ta ti bẹ̀rẹ̀ káàdé ń pẹ́ ní wàhálà àwọn àtúndọ̀tò jẹ́ àfẹ́fà wọ́n jẹ́ tọ́kọ́ wọ́n ti ta àtúndọ̀tò jẹ́ òpàá àwọn àfẹ́fì àtúndọ̀tò jẹ́ mọ̀hánbí tó táwọn jẹ́ ìjìnlẹ̀ àtúndọ̀tò jẹ́ nǹkan mi gbogbo ẹ̀ papọ̀ sí wa jẹ́ mùsùlùmí tó wá láti ìmọ̀ ìmọ̀ ìṣááfì ilà àfẹ́fì tí wọ́n ń pèpè sí sọ fáwọn ìwé lọ́yà owó tó ń tẹ̀lé tẹ̀kùn tó dọ́pọ̀ ní bá ń sọ ẹ̀dà ọ̀dáhùn náà ní ìdàrí ìmẹ̀sìn gangan ní gbogbo àfáẹ́sìn gangan ní sọ pé ẹ̀ lè ṣe léyìn ilẹ̀ iṣẹ́ táwọn àfẹ́sìn mọ́ ṣe nínú àwọn àfá fẹ́ kà ń parí Abu Abdullah al-Mazari hmm, ẹ̀rìkẹ̀ ní Mazari ẹ̀rìkẹ̀ ní Mazari hmm. àfá ńlá lẹ́yìn ẹ̀rìkẹ̀ ní Mazari Maliki Pernah dengar usaha saya Itu bedanya Fakir ini Bu Adi Bu Ben Kawan juga kawan Kawan yang bawa dokter Kawan itu si dokter Kata tu dia cerita ini Keju lah Keju Mereka dokter Oh muslim lah Keju Kila muslim lah ó sì lè lùsùn lọ́tọ́ nínú ṣé láyéláyé òun lè gbà títí tù. Àlùmáàzà ni ló ṣàrẹ̀ ẹ̀dáhùn bí fàwa ìlú. Àpá ńláńlá ni. Àmọ́ nítorí pé dọ́kítà yìí. Tó ń dàpá àtàwọn ẹ̀yìn lórí takó sọ́ọ̀lì méjì àtà níbi àwọn àtàrí ìlú dání tí wọ́n bá gbà yìí. tó ń ta ní àwọn kan ìjọba tó jẹ́ ẹ̀kọ́ ṣe àwọn tó jẹ́ lóṣù rẹ̀ wọ́n ní àti pọ̀tẹ́ sí ẹ̀kọ́ tó ẹ̀jọba tó jẹ́ náà ti kó ṣe tó jẹ́ lóṣù rẹ̀ hmm? ẹ̀jọba tó àkáǹtì kó ṣe tó hmm? jẹ́ lóṣù rẹ̀ ẹni tó bá fi pé iṣẹ́ iṣẹ́ báyìí ló kò jẹ ìyá yẹn kò jẹ mùsùlùmí báyìí ìyẹn ti máa ń kó kí wà yìí àáfàá nìkan ó ní ìgbàlódé àti ẹwọ gbọ́dọ̀ gbọ́dọ̀ nìkan owó nìkan náà nìkan kan á gbogbo ẹjọ́ lọ dàbá ó fẹ́ kàn fún àwọn èèyàn ká kàn ó kéwù ó fẹ́ kàn àwọn èèyàn ká kọ́ lẹ́sìn àti ìwà lọ sí dókítọ̀ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ààrẹ gbogbo gbogbo ẹ̀ náà lọ́wọ́ tọ́jú kálukú ló ń jọ òun ní níjọ́ tá à ń sùn ní ìwọ̀n sí àwọn bàbá yìí fún mọ́ àwọn àti ń bá ara wa jà. ẹ bá ti láti ká pàtó ìdájọ́ ìrìnà ìjọba ìgbó ti jẹ́ pàtí ló jẹ́ tọ̀bí ló jẹ́ ìgbó àwọn tẹ̀sán wá dáa ìgbà àwọn ní ìlú tó ti sọ àwọn tẹ̀sán burú lẹ́lẹ̀ àwọn kan kan lọ kọlọ àwọn kan burú lẹ́lẹ̀ àwọn gbọdọ̀ náà lọ́dún. ìgbàsó gbogbo ẹ̀ papọ̀ náà ni láàrín ìlú gbogbo ẹ̀ papọ̀ náà ni láàrín ìlú dàbí nǹkan tí mẹ́rin ìsìláàmù farahàn hmm? ìsìláàmù farahàn. náà tó ọlọ́run bá tó bá ti gbà ní àwọn ọkọ̀ ìjà rẹ̀ ìjọba tó dùn sí àfẹ́yìn yìí wọ̀ọ́dọ́ ní àná wọ́n ti rọ̀ pẹ̀lú nígbà tẹ́lẹ̀ ìjọba ti dé ìgbà rẹ̀ ó ti hàn tẹ́lẹ̀ yẹn ó ti yé e ha seperti dari wanita patisa kubisa tak ini orang ini orang ini suami itu tak tua tua dari awak hmm? awak kewi ẹsẹ̀ rí tí ó lè wọ́n pa àbí wọ́n wò ní sábàlì máa tù ké ìtàpá kẹ̀lẹ́gbẹ́ ìtàpá tó sáàpù tó sá ojú fún káta lẹ̀ papọ̀ sọ pé ẹ̀yẹ ìkùtùdé ìtumọ̀ kan ìtumọ̀ kejì ó ní pẹ́tọ̀ àwọn àdáàlú ń lé ara ọ̀rọ̀ ńláńlá tó lé mọ́tò ní ọdún lábẹ́ pé ìsáfà ti bá a lọ́dún lọ yọ ọ́ ìṣọ́pọ̀ àtàkì lọ́wọ́ pé káṣíkà àtà àpọ̀ ìlà pé àwọn ọ̀rọ̀ yìí bá ń pè látẹ̀yìn dé pọ̀ fọwọ́ pa ìlà ọkọ̀ ìlú ọ̀gbẹ́ ọ́ àti ojú ẹ̀ pé ọlọ́run máa ń yí láàárọ̀ sí ìkàlẹ̀ ọ̀mọ́ ilé àlùkà níjọ́ náà ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ni a máa sí lọ. tí wọ́n bá lo sáàpọ̀ ẹ̀sùn àti kọ́ọ̀dà ìyàtọ̀ sáàrin ìyàtọ̀ kọ́ọ̀dà ìyàtọ̀ àti sáàkọ̀ yàtú. mo pẹ nìkan ní kọ́ọ̀tì mo pẹ nìkan ní sáàdẹ̀. tí mo bá ń pa nǹkan lọ tó ti fẹ́ ìbò wá wájú mo wá ń fokùn bá lọ ìdí ìṣẹ̀lẹ̀ kọ́ọ̀dà yàtú. Ọ̀rùn pé nǹkan kan tẹ̀lé ni mò ń fà àmì mò ń wáyé ní ọ̀gbẹ́ àkúrò. Hmm? bọ̀ tó bá ṣe pé nǹkan tí mo bá ń sì lọ ẹ̀yìn rẹ̀ lèmi wà ẹ́ èmi wá ń sì lọ síwájú láwọn tó bá kọ́ ìlú tó kù. kí èèyàn wà lẹ́yìn lèyìn ti bá ala àfojù èmi wà wájú èmi wà ń fààyàn lọ ala àfojù sọ pẹ̀lú ìtumọ̀ yìí ẹ yà bó ṣe kí sófà kan tó ń pe dírẹ́fà mọ́tò ní sáré tẹmọ wà lókè sáré. torí kò sí níwájú nǹkan tí ń ga inú rẹ̀ lọ. Ṣẹ́nìkà hmm? inú rẹ̀ lọ ara rẹ̀ lọ wá pé ìyá túkù. Tọ̀kọ́ ìlú lẹ́yìn tó bá ti pé ìdí máa ń fa kọ́jú. Ẹni tó bá fa kọ́jú ẹ̀yìn kọ́jú sáwọn.

tí ò lè bọ́ọ̀nà máa ń dúró lẹ́yìn ẹ̀rọ láwọn láì ẹni téèyàn bá fẹ́ kìlọ́ àwọn àjùmọ̀ ẹ̀rọ ìdá lọ bẹ́ẹ̀ tí ń tí ọgbẹ̀rún ló wà lẹ́yìn ọ̀pọ̀ tí ìgbà wájú nìkan lórí lọ́rọ̀ ó lórí ìgbà ọlọ́run bá fẹ́ ìlà bí kàlẹ́ ọ̀mọ́ ìlú àlùfà so another èdè tó tó papọ̀ mílẹ̀ yìí ni kan pé alhashu pé ọlọ́run pé yọ ọmọ yóò sọ̀rọ̀ yọ́mọ yàṣírùn lọ́wọ́ jẹ́míà yàṣírùn lọ́wọ́ jẹ́míà aṣírùn rọ òun ní ní kẹ fáwọn èèyàn jọ kẹmà àwọn èèyàn pọ̀ wẹ̀ẹ́ wá ń dá àwọn lọ síbi kan kójọkójọ òun náà mi lè sáwọ́ àtẹ̀yìn ó ní tó bẹ́ẹ̀ sáǹdì ni wọ́n ń gbọ́ o àbí kíkà ní dẹ́rù bá ń tú wọn á fi wá mú wọ́n sì nìkan wọ́n sọ pé kọ́ àlhájì wàhásárọ́ yàsúrù dẹ̀sákọ́ yàsúkú àfikọ́ọ́dá yàsúrù ọlọ́run ní ìjọ náà ẹ ọ̀dọ̀ ọlọ́run ọba ni قال padà wọ́n ń tì wọ́n lọ. Hmm? eléyìí fi hàn wá wípé nígbà náà àti mùsùlùmí ló ọ̀rọ̀ kékeré ọlọ́run wá sọ nígbà yìí àmọ́ kéèké àmọ́ àti mùsùlùmí àti ìdíje ó ń kálukú kan máa ń di iṣẹ́ lọ nígbà tó kú bá dé. جدي حديث مبارك من صامت وقوي عليه الله عليه من أحب لقاء الله أحب الله لقاءه ẹni tó bá wù kó pàdé ọlọ́run ọlọ́run bá náà wù kán kó náà pàdé ọmọ kẹrì àlùkò àlá kẹrì ọlọ́run kan nígbà tí ní àdéhùn bá wọn sọ ní ti sọ àìsàn ọ̀dọ́ bá Hmm? láyé ah, wa ní kí èso tó mìíràn ní tó mìíràn ní pé yàrá ìwọ̀n àhábà Allah kọ́ ọ̀lá àpapọ̀ olùkọ́ ọmọ kẹrẹ lè kọ́ ọ̀lá kẹrẹ lọ́ọ̀lù kọ́ àmì pé alimọ́mì ìgbà abọ́ra ọ̀nà mọ̀mí nígbà tí kú bá dé bá bó ṣe rọ́bí rẹ̀ wá nígbà wọn kò ní ro dùn pa ìyọnu ọlọ́run tó fẹ́ ìlú tó ń kó bẹ̀rẹ̀ fẹ́ ọ̀sán ìfọ́ ní ròdù wà á bà lè kọ́ ẹ̀rọ tó yóò wá wù ú nǹkan ní ìtọ́lọ kò tó mọ̀ kó tó ń bẹ̀rẹ̀ lé bá tó sùọ́ amákẹ́gbẹ̀ yìí a máa fún un nírò pípa ìyá tí ọ̀ lè bá yóò hé kìí pa ẹ má jẹ́ lọ òun náà kò ní fẹ́ pàdé ọlọ́ ọlọ́run náà wà ní kò ní fẹ́ pàdé ọlọ́ pé ìtumọ̀ àti ìtumọ̀ ọlọ́run káwọn sínú àti òpọ́nlé káwọn sínú àti òyọnú sí káwọn sínú àti ògbàṣẹ wọn kó káwọn sínú àwọn tí ó bá pàdé dáadáa kó káwọn sínú àwọn tí ó fún ní lọ́gọ́tọ̀ náà ìlànà ọjọ́ ìkẹrẹ tọ́ lẹ́yìn pàtó ọlọ́run bá kọlé ẹ̀ fún ọlọ́run ní kéde ní sáǹkọ ìfọ̀là tọ́jà kan wọ́lá fún mi gbogbo táàkà kalẹ̀ yìí pẹ̀lú ikú tó fèé èèyàn máa ń ní nǹkan tó ti kú bẹ́ẹ̀ fún làtọ́jákọ̀ ètè yóò pẹ̀kẹ́ gbogbo táwọn anẹ́jọ́ ọlọ́run bá mú wá hmm? kò bìlífù bìlífù tọ̀tọ̀ tí ó pàtàkì amúṣẹ́ wa àbí wà láàtọ̀ láàtọ̀ kẹrin because bìlífù ni ó mú yàn kọ́ kò ní ìmánì tọ́ta kò tún ní ìmánì torí wà láàtọ̀ استمتر وتولى àmọ́ kí ló ṣe ó pe táwọn ànábì ọlọ́run bá sánmúwá ó pe nírọ́ ẹ wọ̀tàwálà ó sì tọ́nu ìwé ìtọ́lọ́wọ́n bá ní kó sùn ìtọ́lọ́wọ́n bá sọ ọ́n lórí ó gbé kí ibò wọn gbọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá sọ eléyìí tán ọlọ́wọ́n ni fún mọ̀gáhàbà ilà àhìlì yìí. yàtọ̀mọ̀tọ̀ lẹ́yìn ìgbà tó yí dúkà tí ò gbọ́rọ̀ ọlọ́run ọ̀nà ó wá padà sọ́dọ̀ àwọn ará ilé yàtọ̀mọ̀tọ̀ ń ń sakọ̀ ń ṣe gírímọ́ká ń rìnrìn ọrụ ń lẹ́yìn tó jọra rẹ̀ lójú nítorí wọn bá ń sọ pẹ̀lú láti ọ̀rọ̀ wọ̀lá òní pé ẹni yìí ń kọ́ ìpèlè ìpèsè ẹ̀fúnjọ́ àlùfíà rà lánàá kò sì ka dáwà náyè kún tí ń ṣe fáàrí kò kí ẹ̀ ń fa nǹkan tí ó jẹ pé ibi tó wọ́n padà sí. àwọn àfáà sọ wípé ááyà ìwọ́n tẹ̀lé má ti má gbókùn lé àbújá hàì. wọn náà ti ń bá wọn ọlọ́run ní àwòládàkà àwò àwòládàkà kẹ́lìmọ̀ àwòlá rọm àwòlá àmọ̀ látara báyìí ìrẹ̀ náà láti mú ìyáyà ìrẹ̀ láti mú wàlí kí ni àlùwáyé àlùwáyé ni àlùfóró ìsúnmọ́ sàwákì ní àgbọ̀lì ẹni tó súnmọ́ lọ. Hmm? ẹni tó súnmọ́ lọ kọ́lọ̀ wọn fẹ́rẹ̀. bẹ́ẹ̀ náà àti pé lábẹ́já ni wọ̀nyí lágbájá ẹni tó súnmọ́ lágbájá níbi fóun tó fẹ́ kan mọ́ ẹni tó jẹ́ bẹ́ẹ̀ fàá máa ń wà ní ìdílé ẹni tó ń ràn lọ olùgbọ̀wọ́ rẹ̀ tọ̀ sábà tí wọ́n rà ní ìtumọ̀ àwòlá látàfà àwòlá òní ìyá ọlọ́run ọba ilé ọlọ́run ọba ó ti súnmọ́ kéde hmm? àwọn ọlọ́run wa ní ìtẹ̀lẹ́ mi àwòlálátà àwòlátúmọ̀ àwòlálátà ìyá ọlọ́run ọba ti súnmọ́ kéde yìí ìyá ọlọ́run ọba ti súnmọ́ kéde yìí ìyá ẹ̀ ti súnmọ́ àwọn ọlọ́run ọba ti rò ní bó ṣe kú bó ṣe dé. àmọ́ nǹkan jẹ́ ló fi kù bẹ́ẹ̀ fún kò kù bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà tó náà wá pè ní ẹnìkan ọlọ́run wá sọ fún wa pé àyà sábà ìsáàánú àti ìtura ọ̀sẹ̀ báwo áyà sóra káàkiri káàbọ̀ láti ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ó sì lè sọ agbára rẹ̀ lọ́nà tó pé ọmọ nìyẹn kà pé ó ṣòro bí ó ṣòro mọ́lọ́ nígbà àti tó máa wá kú ọlọ́run ló ń gbé hmm? ọlọ́run máa sọ nílẹ̀ tó yẹ sábà yá ni ó ti àyàtàbí ìsán alá ẹ̀wọ̀n pọ̀ àyàtàbí ìsán alá mẹ́rin máa ti gọ́mà láti bẹ̀rẹ̀ ṣúra èyí tá tó wíwá ọ̀rọ̀ àyáfàbù ìtàn àmì ìtúrátà fún ẹwà àyáfàbù méjì tọ́mà nìyàn rò wípé fóun bá kú ààyè gbé òun ìdí tóun ti gbé báyìí kaláwọ̀ láti tọ́lọ́ ọmọ Christopher tó méje ó pè ó níjẹ̀ bá òde Jamiu kan. Ọlọ́run á fẹ́ fún sọ Jamiu mi pé kí ẹ̀ gbóná. Ìwọ gan tí mo dá ìdá ọ lásán mo tó ṣèwọ́n náà ní Hakim ẹni tó ṣe wípé ìgbà tó kàn lọ́pọlọ kọ́dà ẹ̀ tí ò ní láàká ìrìnàṣẹ́ wọn ò lè bí pé kí ló orí ṣe nǹkan ẹ̀ kọ́dà kó máa mọ̀ kò ní lẹ́kọ̀ọ́ kóhùn nílà wípé ẹ̀yìn ẹ̀dá kẹ́yìn kan ara ń tẹ bá wà ní ìjòkó tẹ ojá fífi wọ́n gbé pẹ́ǹtì ẹ̀ka pẹ́ǹtì lé lórí ẹ wá lẹ ẹ kó máìkì ẹnìkan wá wọlé wá dáa ha ẹbẹ́ ṣe prógámù ní àti prógámù nítorí ẹ̀dá ìgbésí àwọn oníkò sí ìgbẹ̀kùn bí ẹ̀dá bá ṣe lásán wọn ká lóòrùn pa nǹkan bẹ ìsára pé nǹkan sọ pọ́ lọ́tíẹ́ bíkọ́sì mi ẹ̀mí ti báwo ni yóò fi ka lu wàhálà ìṣe kó òun ò dé òun mú kẹta tọ̀ mélòó ni sísẹ́mù tí a fi tọ́lọ́run ọba wá dá òòrùn yìí ó dẹ́ oṣù pa ẹ bá máa tán sọ́ọ̀dì cosmology ọlọ́run ọmọ galaxy kan bẹ́ẹ̀ nípa wọ́n tó yẹ kó lọ rèé de James kẹ́ńtà James Webb telescope òun kàn sáà ya ogbó fọ́tò kí ní ka billions of years kí ní ka ní sàrọ̀ wọ̀ sí ìlú sáná tuntun ilé ayé àti gbogbo ẹ̀rọ tó ọlọ́run ọba kan ń ṣeré náà ha ṣé ń ṣeré inú bí nǹkan tí wọ́n wò lè di lọ́ra rẹ̀ ẹnu títí láti kéré tó yìí báyìí bẹ́ẹ̀ bá bẹ́ jáde tó jẹ̀ jìlá báyìí tó wọlé tó wọmí rọ̀ yàtà tí kò sí lẹ́lọ́dọ̀ tó gbá ìgbàgbé mẹ́gbà pa sẹ́mọ tó ń gbìyàn ta ẹ̀rẹ́ tó gbà kí ló dé mú kan mú kàn fẹ́ wọmí mú kàn fẹ́ mú kàn fẹ́ tí ẹnjìníà kọ bọ́ọ̀lù kọ́mọ́ gíláàsì wọn ti bá nǹkan nígbà lórí oṣù kẹta bọ́ọ̀lù tuntun àyà sábù alákọ̀ọ́ tí iṣẹ́ ẹ̀rù gbóhùn ò ní gbé ilé òun lè ní tọ̀ ọlọ́wọ́ àyà sábù nǹkan àti ìṣàkóso ní jáde òṣèlúmà jáde òmàdà ọ̀tọ̀ jáde òṣèlú tí ó rò pé ní gbogbo ilé ayé tó àkọ́kọ́ ìwọ́de kẹ́lẹ́mú láìsí bá sọ́mọ nìyẹn pé ayé tíráta sódà ọlọ́run ká fi òun lẹ̀ lásán pé ọmọ ṣẹ́rí pé lọ́tọ̀ bá ti ọlẹ̀ lásán ọmọ tó bí èyí tí pé mò ń ṣeré nù pé à ah, mọ kàdá báyìí mọ̀délé náà mọ̀délé mọ̀délé ọ̀gbọ́gbọ́ ẹ̀fọ́ máa ṣeré lọ pé à ah. ìwọ kò ní gbà sọ́mọ nìyẹn bá ká fi òun lẹ̀ ayé tíráta sódà ayé láyé ó mọ̀rù wà láyé ní ṣáfihàn ṣáàfìdó lọ́rọ̀ pé àwọn tó ń mọ́ sani máa ń pa kùránì tó ń wí tàbí àkéèsì mọ́ súdà wọ́n ni pé àlẹ́dì ìlàyé mọ́rù wà láyé ẹ̀dá kan sílẹ̀ pé ọ̀rọ̀ máa ti tó wọ̀ ní bá ní kó máa ti tó wọ̀ mọ́tò ìwé pẹ́ẹ́sì àti èlé ní ilé ìdí hakimu náà ẹ́ pé kò ní bọ́bọ́ ìdí kò sí tọ́yà kò lẹ́lẹ́lẹ́ ọlọ́run bá ti há ẹ̀ka sí ọ̀nà méjì pé wọ́n náà sábà kó dára rẹ̀ àlú fọlọ́wọ́n bá bàbá rẹ ló dáa dájú dájú kọ dájú kọ ló tó bá gbà pé kò dára ọmọ ìdágùn lọ wọ́n sáájú ìtẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀dùn ní òun làwọn máa ń béèrè pẹ̀lú táwọn bá fẹ́ tó nìkan ṣe àtọ́bá tó fi tó nìkan ṣe nìkan gbọ́ fún ọ ìwé lè rú ilé ẹjọ́ tó ó tọ́ sí èèyàn kọ obìnrin nílẹ̀ láì lórí ilé mo ní àtẹnudẹ́ bá ya wòlé lóko kò sí ìdájú lẹ́rẹ́ kà ó kà kọ obìnrin nílẹ̀ láì lórí ilé nítorí obìnrin ìdílé tó bá sọ orí ìyẹn lọ́mọ ìgbẹ́ nù ẹ̀ ẹ̀ bọ̀ láì lórí ilé kò sí ìdájú kẹ̀kẹ́ àlàáfíà láyà bá lórí ilé kàlọ́ ìdíjẹ́ fi yá fún ọ pé kò sí ìdájú kẹ̀kẹ́ lórí ilé kò sí kéréje yìí ní tó béèrè ní pé tó bá ti kọ̀ kéèyàn lè kó níyàn láti fi hàn án àlọ́ kókè ṣé ọlọ́run ọba tó fi lọ́rùn rẹ̀ lórí ọkùnrin kó dì ló sì rí ní ìṣòro rẹ̀ kàn kó o lè lọ kó sì rí rí ní wa àgbélé ní kó dì lóṣù mọ́ bọ́sì ó mọ̀ tó tó ń bá sọ àwọn nǹkan mi ó lè má jẹ́ rí sí lọ́dọ̀ ọ̀sẹ̀ ó jẹ́ rí sí lọ́dọ̀ ọ̀sẹ̀ wá àbí tóun bá sọ nǹkan mi kóun tó òun ah, ní ìpínlẹ̀ dáńgbé ẹni kan gbá ṣe tó lùkọ̀ ìyàwó rẹ̀ ó ní tó máa hàn rí ìrìn ẹni àmọ́ tó ń bá ah, lẹ́nu pé tó ti ẹ̀dẹ́ ọlọ́run ní bá pẹ̀lú ìṣòro pẹ̀lú àwọn àmì ìṣù ọmọ tó gbà òwúrẹ́ àmọ́ kò tẹ́lẹ̀ kẹ̀kẹ́ ẹgbẹ́ dá kéde rísì yẹn ó ti má kọ́ ọ rísì yẹn ni fún àǹfààní àmọ́ láìsí rísì wèrè ní máa ń jẹ́ láìsí láìsí wèrè òun ni ìdàgbàjẹ́ ló àbúrọ́wà àlùfáàfẹ́ ẹ̀nà àfẹ́ àfẹ́ àgbàfà àdínà tó wọ́ àwọ̀ gáà gáà àbẹ́yìn ni ọ̀wọ́n tó já àwọn jápa fún yìí àárọ̀ bẹ́ẹ̀ náà yìí. ẹnì kan bí pé òun ò ní jápa lára òun wà ti ra àwọn ọmọ ní oṣù báyìí òun kò máa wá ṣe èyí tí ìpínlẹ̀ sómi léwu ara. àbúrò àpá ni jánábọ̀ òkè kan sọ̀rọ̀ ẹ̀ lóyún sẹ́wọ̀n náà ṣe ìwé jáde sọ̀rọ̀ ẹ̀ lóyún wọ́n. Pero no voy con él, se le dice, no voy a llevar con él. Ah, ibi tó bá ti tẹ́lẹ̀ tí wá tó bá fara mi báyìí bí tó bá jẹ́ àtàwọ̀ ìjà ẹ̀bọ̀n ní orí ó tó máa ti sáàpù pé kó ní débi náà yà mọ̀. a ń tó sáàpù tẹ́lẹ̀. so àyà àkàlùmọ̀ ìjọ náà tó lọ àyàtọ̀ ìgbà alàgbàjìmọ̀ ìrọ́wà òun kó kúdúrà ọlọ́run ọba ní jáde lè máa dà agbára ọlọ́run jáde sọ́pà tó fi méjì ẹ̀wọ̀n ní wọ́n ń méjì ọ̀nà àtọ́ba wa ti méjì ẹ̀ka tí gbogbo tó wà ṣe kí mo mọ̀ pé tí ò ní láta èmi yóò dà gan yóò tún wá jẹ́ kó kú yóò tún wá jẹ́ kí eré nù náà tí o bá ti ní bọ́bọ̀ pété lọ pété lọ ní lágbájá ó kọ́lé ó tún wo ó tún kọ́lé ó tún wo ó tún kọ́lé pé kí ló dé ó ní kò sí wéré ló pété èyí tí mo dá ẹ̀dá tí mo wá fi táìmù nígbà tó kù mo wá fi máa gbé ìdílé tó bá nílé mọ̀ kí máa gbé ìdílé tó kù kìí ṣeré ọ̀nà àyà sábòlì nǹkan àdìyẹ́sọ̀ àtàkùn tó máa sáré gbọ́dọ̀ níbi wọn kàn fẹ́ fún ilé fún ọmọdé lọ́n sọ pé afahàfi tóun anamọ fàlàfúnà ọ̀rẹ́rì látúrúdà owó ní àyàtọ̀ ìgbà ẹ̀ ńláńlá nínú àìdọ́mọ̀ àbí ẹ̀hẹ́n tó lẹ́ ábà àtúntà ní ọkọ̀lùkọ̀ ọ̀rọ̀ méjèèjì lọ papọ̀ rẹ̀ lẹ́sìn ipá àwọn ẹ̀fẹ́ jẹ́ kéèké yìí èyí tí wọ́n fọ́kẹ́ tà ní ìdílé ká wọ́n lọ́ náà sọ pé ọlọ́ọ̀kan ló dá wọn tó rà kan tó lè lágbà fún kéèké tó bá náà mọ̀ wípé àlìkàkì láyà ìlà àlìkàkì ìlà àlìkàkì pé njẹ́ wà complex tó bá yẹn gbẹ̀yìn tó bá dé ẹ́ wọ́n bí ṣé kò sí ah, kò sí. Hmm? tẹ bá ní ẹnìkan ó ṣe pé ó ṣe hajj wọn kàn gbé ìgbésà kò lọ́jà ọ wá sí láti hajj bá bí káàkiri yẹ ẹ wá rẹ ní ẹlú ọ wá rẹ bí gbà tó ara mi rẹ ọ wá sí obìnrin ọ tí àgbà ṣe kò sí pé kò sí ìgbésà ṣé kò sẹ́ni ìgbà tí kó òbí pété kò sí tó bá ní kò sí ìgbà tí wọ́n sì gbé ìka ìwà kọ́ńpilẹ̀ tí ń sì ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan ní ìgbà yẹn pé ó nìbàrà ọdún bàbá ọdún bàbá ní kí kò sí ní kò sí kò sí dàrọ̀ ọ̀nà àpè àwọn ìfẹsàtà ìgbẹ̀ ẹ̀yẹ mi. kò sí yẹn kò sí á ní sí bá tó ti yàwó èrè tó bá tó yàwó èrè nìkan ní oṣù láti láti máa ń ta kò sí. pé sáàmì bí tọ́lọ́ àwọn àkùkùrọ̀ á nì yẹn náà ó lé tó kúbá ìlú kúrò ẹ̀yìn ìyàn tẹ nílà aka ìyàwó ara yóò ká lé tó òun náà lẹ́yìn ti rí náà yìí. àyà àbò ìgbà àyè tọ́mọ nìyẹn rò bá kà dáhùn súdà làyé máa ọlọ́run wa sọ fún wa pé òkè ibi tí wọ́n ti mọ̀ pé kò ní lé ìfẹ́ eré ní ó jẹ́ tó ìbá ti ṣe tọ́rọ̀ bá ti lé tọ́yá àlàáfíà kò ní pàtàkì mímọ̀ ní ilé ìlú náà omi kékeré láì ló jẹ́ níbi mọ̀ ní ìlú kan fi dá ìfún fún ọjà yára rẹ̀ sọ pé èyí ọlọ́run náà èyí náà mo bẹ́ẹ̀ ṣe pé kí mọ̀ ní ìlú mọ̀ ní ìwà mọ̀ ní ìwádìí lọ́wọ́ láti ọwọ́dì báyìí ọwọ́dì báyìí ọwọ́dì báyìí tó à ń ṣeré náà ni mo wá kọ́ dá ọ̀tán wọ́n náà padà fún wa kú mo fún wa lóòdì nígbà tó wọ̀ mọ́ kọ́dà ní ẹ̀dá bá ṣe mú sọ pé bó bá ṣe rẹ̀ wá nílà ká ìṣòmọ̀ wá ló ìṣèlú sọ́tún bẹ́ẹ̀ ni wọ́n sọ ní ìkéde yìí ń lọ ọlọ́run ọba rẹ̀ nítorí òun lè gbà bẹ́ẹ̀ òun náà ni èdè yóò fi ìzáàpà tó máa wú ìgbà yìí tó jẹ́ òun òun ó máa máa yóò dì náà ìkọlọ́ ọ̀nà bẹ̀rẹ̀ àmọ́ tó ń tẹ́ tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀. mo ń sọ níbi láti eh, lẹ́tọ̀ pàtó ní ẹlẹ́sìn à ń sọ̀rọ̀ àìsí. máa sọ fún fáwọn èèyàn ọmọ tí wọ́n kọ́kọ́ kò lè alẹ́lọ́dọ̀ káyẹ̀ ilé brown nineteen seventy eight ìgbà tó di twenty twenty six di àgbà edward nínú àǹfààní tó ń jẹ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àti patrick olùdarí ọkọ edward wà ń ní ìdíje nígbà tó ń dúpọ̀ sílẹ̀ pé nǹkan tá a ṣe bí IVF was more than public infertility issue. ọkọ̀ tí wọ́n bá àtẹ̀yẹ ní sọ́wọ́ ayé ní àdúgbò náà we wanted to know exactly who was in charge. afẹ́ náà àlùkẹ̀kẹ̀ wà ní ṣáwá ẹ̀kan tó wọ́n ti gbọ́ ẹ̀ka lọ́ọ̀dù tó tó lẹ́gbọ́ tó pọ́n jì lórí àwọn àti máa ń lò gbogbo ẹ̀rù wèrè wọn pé sọ́nà ọ̀gbọ̀n ló wà nígbà ọ̀wí ìbàyí wà wọ́n ìfọ̀tọ̀ ọ̀rọ̀ àtúnṣe. Ìfáàsì tó ṣe ẹ̀rí ìwọ́bi ìṣura rẹ̀. Wọ́n wá sọ fún pé nígbà tí ìwọ̀ tí wọ́n tọ́ di rìpọ̀tọ́tọ̀ ọ̀gbẹ́kalẹ̀ tó ìṣura rẹ̀ báyìí. Ó wá ní sọ́wọ́ ìgbé tó bàtà tó jẹ́ mẹ́ta ní ìjẹ́ kéré lẹ́gbẹ̀ẹ́ ilé yìí báńkù yìí ló dé ó kàn sọ́dí ló wà lẹ́yìn tó pè é ìdí kan ló kánú ẹ̀dùn kánú fà kákìrìkì irú ẹ̀gbọ́n ìlú wà ní ọlọ́mù kákìrì ẹ̀dà pé ó lè gbó tí wàá jẹ́ ọ̀rẹ́ bí ọ̀rẹ́ kékeré ìwò fẹ́ kẹ́kẹ́ ìka kan sọ fún ọ̀nà òṣèlú tó ń wọ̀ sí ìjáàjì So really, you were in So ọlọ́run ọba tó wá sílẹ̀ ìkàlẹ̀ tó tó sílẹ̀ ìdíjáǹsì. So somebody was in charge. Àmọ́ you are in charge. So ìkèkè rí níjọ́ náà bá jẹ́ ìgbẹ́sẹ̀ tó kọjá tó fẹ́ gbéra ìsìnkú ọlọ́run. Àwọn àdìgbà ìsìnkú ọlọ́run ọba bọ́lọ́run ọba ti láàárín àwọn ìdájọ́ kèkè lórí láàárín ìdájọ́ yóò sọ̀rọ̀ lẹ́nu olùdá àwùjọ ìgbòho ọlọ́run ṣé kéèké mọ́sípà ló gẹ́lẹ́ mọ́ nínú ìlú náà ẹ̀yìn mọ́ níbi wà sáńpò ìlú ẹ̀ka lẹ́la sọlá ń màtá àlùkò ó wá di ẹ̀jẹ̀ tó kọ́ tó kọ́ pàpà làpà ọlọ́run bá wá yà wà ó wá mọ́tò nílẹ̀ ó sì rí i. nígbà tó wá di mọ́ wọn wá di ìsìn fàjálà mú ìjà òde lè sáka ọ̀hún ọlọ́run àti pé láti ìgbà sáfì nípa ẹ̀ ọwá bí ọkùnrin àtòkùn kan ṣé gbogbo ọlọ́run àti gbogbo sẹ́yìn yìí náà eré náà ni ṣé ìwé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé yóò ti dájọ́ níbi fáwọn nǹkan so ìtumọ̀ ẹ̀ ní èyí yóò ti rí fáwọn nǹkan yóò wá tó sùn mẹ́sàn-án ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi tí wọ́n wá gbé dábàá gbé dábàá we wasted that, they did it ọlọ́run ní kò nígbà tó ń gbogbo àwọn péjì tó ń ṣe yìí tó ń ṣe àríkà dáríkà ìkọ́ọ̀lù aláàbàṣe tọ́lọ́run ọba tó ṣe gbogbo ilé tí kò lágbára àdúgbò ìtumọ̀ rẹ̀ ní ẹ̀dá tó ń dá òun ní fọ́kùsù ọmọ dáná lọ ṣé ibi ìwà complex ọjà tó ń dáná lọ lẹ́yìnlẹ́yìn ìrìn àná ìlú àti ìṣòro fún wa wípé sọ́dọ̀ jẹ́ àfihàn wà kọ́lọ́kọ́ lọ́wọ́ ìsàmà wá ìwà àlùbọ̀ bẹ̀ fà ọlọ́dà tó máa tẹ̀lé ìṣe pọ́ọ̀kù kò sí rí kí wàá lọ́wọ́ bẹ́ẹ̀ wà lùzá olùnàfẹ́ bí kásá káfíńtì ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́nu àgbẹ̀lẹ̀ tó bá ṣe wọ̀hún láàrin ìhùnà ọlọ́run ti sábò fífún ọlọ́run tó ń wọlé láàrin máa fi sàmà wá nínú ọ̀pẹ̀ tó wà tó máa tilẹ̀ ọlọ́run bá lónìí ẹ̀yẹ́ bí àlùbẹ̀bí ní àdáàbí ìgbìmọ̀ àrùn àwọn sábà sáyà ọlọ́run ló san ẹsẹ̀ ìsìn tí ọlọ́run bá tẹ̀ kàkà lé ayé ó wà ní ìpẹ̀lú pé ká pàdé ìjọba níjọ́ tẹ̀ wá di àti ìmánu àfẹ́rọ̀ kó ní ilé gbogbo ní ìjẹ́ gbọdọ̀ wá ìjẹ́ gbọdọ̀ ibi tí súra yìí tó parí sí òǹdílé pẹ̀lú ògbọ́nà bọ́yá tó bá yìí ní kí wọ́n bọ́yá ẹ̀ka ilé ìdàkàtọ̀ sọ̀rọ̀ parí parí súra yìí àwọn oṣù ìkàtí ìlọ́tẹ̀ tó bọ̀ so ní ìkàtà sọ sí 244. Mm. Okay. One, two, three. Okay. Check out my view. Now bíi táìmù là ń pè ní oúnjẹ wọlé. ẹ́ bí òkè ìpínlẹ̀ bá sọ fáńtì láti àparí ìdúnnìí ọ̀sẹ̀ tó ń bọ̀. ìṣàlá ìdọ̀lọ́ àwọn kò kàn lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ kò sì kọ̀ á ní ọ̀rọ̀ bí àfọ̀lómìnà ọ̀rọ̀ sòlómìnà ọ̀jọ̀lá àyánìyàn wọ́n bá hàmà ọ̀nà ọ̀nà ọ̀gbọ̀n سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إن شاء الله كما نزل أربعة إليه لن